وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته ayin ọlọ́run ọba allah adọ́pẹ́ fún ọlọ́run ọba lórí àwọn ìdẹ̀ra èyí tí ó ń ṣe fún wa láti ìgbàdégbà lórí àwọn ìdẹ̀ra èyí tó hàn tá à ń dúpẹ́ fún lé lórí àbí èyí tí kò hàn táàtì ẹ̀ mọ̀ pé ìyẹn ti ẹ̀ máa dúpẹ́ fún lórí ẹ̀ ìdẹ̀ra tọ́lọ̀ máa ṣe fún yàn ìdẹ̀ra méjì ni alákọ̀ọ́kọ́ òun náà ni ìdẹ̀ra tọ́jẹ́ wípé ìdẹ̀ra ńlá ni ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó kéré ní dẹ̀ra mọ́lọ́dọ̀ àwọn ọmọ nìyàn ìdẹ̀ra ni a sì di ní dẹ̀ra tó tóbi òun náà ni ni'amatu sihhati wal badan wal husni nadara isni husni nadar wal jamal wal maskan wal markab ìdẹ̀ra wípé ọlọ́ọ̀bá ní ó ní ká ní àlàáfíà ó dùn rí a nílé tó ṣe é wò ilé tó dáa a ní nǹkan ọ̀gùn tó dáa ìdẹ̀ra ni. Ilé bó ṣe jẹ́ dẹ̀ra jẹ̀máà ni níbàámu èyí tó tóbi ti bẹ ọba èyí tó ń bẹ lọ́dọ̀ ọba tó tóbi ìdẹ̀ra lélẹ́yìí táàmà dúpẹ́ lórí àwọn ti lọ yìí ọpọ náà àwọn èèyàn wọ́n wà lẹ́ni tí ìdẹ̀ra yìí ń bẹ lọ́dọ̀ wọn lẹ́sì mọ́ lónìí tá ń sọ̀rọ̀ jẹmáà wọn ò sí náà tí ìdẹ̀ra yìí ń bẹ lọ́dọ̀ wọn mọ́ lẹ́ntàwà náà mà àbẹ́ntàmà ń bẹ́nu wọn ẹ̀tọ́nà ọba àlá tó ti mú kọ́ lórí ilẹ̀ tó ti di òkú lẹ́ni táàmà àbẹ́ntàmà ń bẹ́nu wọn ẹ̀ntọ́lálàáfíà lẹ́sìn mọ́lọ́bìn wọláhì ń bẹ́ náà tán bẹ náà bá àlàáfíà fún kọ̀ládé àmì ìjà àlàáfíà lọ kò ní kankan náà ju pẹ́kọ̀ bẹ náà pẹ́kọ̀ lọ́n sáfún lálàáfíà ó sì lálàáfíà lẹ́sì ó kó ṣeéṣe ká mọ̀ nínú wọn ó sì ṣeéṣe ká mọ̀ kankan nínú wọn ń náà ń yàn jẹ̀máà àwọn tó pé lẹ́sìn ó wà náà táwọn náà lọ́wọ́ kà táwọn náà rí dáadáa ṣe ṣùgbọ́n lọ́dún yìí wàláhì wọ́n fún wọn lówó tá fi ń jẹun ni wọ́n fún wọn lówó tá fi ń jẹun ni yìí ń bẹ lọ́dọ̀ wọn lẹ́sìn lọ́dún yìí kò sí lọ́dọ̀ jama'a bákan náà ń bẹ nù àwọn èèyàn ẹni tó ní lẹ́sìn tó náà lọ ti ń bọ́ ni tí ọ̀sìn nìkan ní ọmọ yálà wọ́n gbé pamọ́ ni o yálà ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ni o irú ẹni bẹ́ẹ̀ ìdẹ̀ra tá ń dúpẹ́ fọ́nà lólẹ̀ nídẹ̀ra kékeré yìí sàn pé lójú àwọn èèyàn bó ló ṣe rí o ìdẹ̀ra ńlá ni gbogbogbò bí ìdẹ̀ra ń ṣe wá rí ó tóbi tó náà ìdẹ̀ra kékeré ni ṣùgbọ́n lójú àwọn ọmọ Adam ìdẹ̀ra ńlá ni látàkún torí tó so máa nínú àwọn oríṣiríṣi nǹkan jẹmáà ìkan náà àwọn olùmọ̀ ọkọ̀ níjọ́ kan ọkọ̀ ọ̀rọ̀ gbọ́n kan lẹ̀ ó lọ lọ bá àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n kó sínú ẹ̀wọ̀n ó lọ bá wọn sọ̀rọ̀ ẹlẹ́wọ̀n kan wá ọwá mú àwọn títí ọwá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní kọ̀rọ̀tìtù mínà dúníyà kọ̀rọ̀tìtù mínà dúníyà wà lọ́fùtù wàbàtù minal amuwaati fiha wàlà àhìyà ó ní kọ̀rọ̀jìnà mínà dúnìyà ó ní ajáde kó nulẹ̀ ayé wà nahnu min ahliha a sì wà nulẹ̀ ayé ọ̀hún àwọn jáde kó nulẹ̀ ayé àwọn sì wà nulẹ̀ ayé wàbàtù minal amuwaati fiha wàlà àhìyà ó ní àwọn ọ̀sìn náà àwọn òkú nílé ayé àwọn òsìsí náà àwọn alàyè tí àgbàgbà bá ti kọ́ ni àwọn ti kú à ọlọ́run forí jìn o ṣùgbọ́n tí mẹ́rin kò kú kò sí free ọmọ kọ̀rọ̀ nìkan tí wọ́n fi sí tẹ́ bá bí ẹlẹ́wọ̀n náà fẹ́ kí déètì òní yóò ní mi ò mọ̀ kó lè mọ̀ lẹ́yìn irú àwọn mawasim al-khairat àwọn àsìkò dáadáa báyìí bí Ramadan bí iléyá ló káwọn náà mẹ́rẹ̀ yọ́kàn kọ́láwọn náà tó lé mẹ́mẹ́jọ́ tó bọ́ sí ní Gregorian date torí pé kò sínú ayé ìta ayé lọ́wọ́ ẹ̀yìn ayé níbi tó wà yẹn ó ní ìdájá àná sàjánù yawman ní àjátì ajibna wa kunna jahada min ad-dunya ajibna wa kunna jahada min ó nígbà tí wọ́dà bá wá bá wọn pé iṣẹ́ yàtọ̀ ṣe o ó ní ajibna èmọ́ wá sí àwọn àwọn nìkan já àhádà min ad-dunya ayé nílé ti dé ẹ̀yìn ayé làwọn wà ìta ayé wọn sínú ayé jàmáà eléyìí ìdẹ̀ra ni tá a dúpẹ́ fọ́nà ọba Allah subhanahu wa ta'ala lórí ẹ̀ adé ọpẹ́ fún ọlọ́run wa nínú ìdẹ̀ra tá a dúpẹ́ fọ́nà lórí ó ní ni'matul amni wal afiya ìdẹ́rápá àwọn amúfọ̀kànbalẹ̀ atúnlálàáfíà subhanallah ìdẹ́rá nílé àwọn agbègbè kan bẹ ààlé jókòó báyìí inú ìfòyà ìníkàlùkù ọwà gbogbo ẹni tí bá ń wọlé wọn ọmọ iye ara rẹ̀ wò ló tí ò gbé nǹkan wọlé o ọmọ kò bá àtàkù àṣẹ pé kéèyàn wà níbi tí fọkànbalẹ̀ bá wà jàmáà wallahi ìdẹ̀ra ńlá ni ni'matul amni kí mi ìfọ̀kànbalẹ̀ wọ́n kọ́dà kọ́ mọ́ ti jẹ látàárọ̀ ọkọ̀ ni ti balẹ̀ pẹ́ kò bọ́ọ̀mù mẹ́mí ń bì bá mọ́ ti jẹ ó ṣe é padà rí ti ń jẹ ṣùgbọ́n àwọn èèyàn wà nù wàhálà ibi wọ́n wá wà nù fi jẹ́ pé àwọn dúpẹ́ gbogbo sọ yìí kò tó Islam kò tó ìdẹ̀ra pé èèyàn jẹ́ mùsùlùmí ìdẹ̀ra pé èèyàn jẹ́ mùsùlùmí ó ní olórí gbogbo ìdẹ̀ra ó sì ní tààmù sí anẹ́ẹ̀mẹ́tù alkubra ìdẹ̀ra tó tóbi jù tó ga jù láyé ó ní nẹ́ẹ̀mẹ́tù islam tí a bá lówó tó nílé ọlọ́kọ̀ ọ̀dá nírì ìrísí wọ́n wá ní kìí ṣe mùsùlùmí ìdẹ̀ra ń bẹ lọ́dọ̀ tiẹ̀ ń tó tọ́ náà ìgbọ́rù ìdẹ̀ra wo ni ìdẹ̀ra kékeré wọ́n ní ilé yìí mùsùlùmí ni wọn náà ń try sáwọn zù <coughs> ìbẹ̀rẹ̀ ọ̀dọ́ rẹ̀ ìdẹ̀ra ńlá ni torí pọ́ jẹ́ mùsùlùmí ó ní àfáwà Abul Aliya Mahran ibn Rafi rahimahullah wọ́n ní qara'tu kitaballahi ba'da wafati nabiyyikum bi ashri sanawat wọ́n ní mo kí alukur'an lẹ́yìn ikú ń sí ọlọ́run fódìdí ọdún mẹ́wàá mo ka mo ń ké látòtúké mo wá rí pé ọlọ́run bá ó ṣe ìdẹ̀ra méjì fún mi ìdẹ̀ra méjèèjì la áàrífù ayyáhùnmá akùbárù mínal àhà àwọn mínal òkùrọ̀ mi mọ èèwo ló tóbi jù ní ìdẹ̀ra méjèèjì an hadani lil islam wípé jẹ́ ọmọ ọdẹ mọ̀nà ọdẹ jẹ́ mùsùlùmí wàlámi yẹ jẹ́ àní àrùríyà kọ̀ wá ṣe láwọn agbógun tòjọba kò ṣe láwọn agbógun ti àwọn èèyàn kò ṣe láwọn àwọn àdìtẹ̀ máwọn èèyàn ó ní ìmẹ́ tó tóbi jù ní ìdẹ̀ra yìí kọ̀ rántí pé ẹ̀mí jíjẹ mímu à ń wọṣọ à ń gbọkọ̀ ọ̀rọ̀ àwọn ilé ìgbé ìdẹ̀ra náà ilé ìkéré ọ̀nà torí pé ti bẹ̀rẹ̀ ọlọ́run la dúpẹ́ fọ́nà ọba lórí àwọn àdẹ́ra èyí tó ti ṣe fún wa láti ìsìn tó fi dọdún yìí àbí Allah subhanahu wa ta'ala kọ́ má ka ìdẹ́ra rẹ̀ kọ́ lọ́ má ka wọn rẹ̀ kó lórí wa o atọ́rọ̀ kí ọ̀nà àdìgẹ́rẹ̀ fún anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀tọ́ lọ́ bá rán láti jẹ́ ìkẹ́ fún gbogbo wa anábì lọ́nà bá rán láti jẹ́ ìkẹ́ fún wa àtẹ̀ntọ́rà nábì àtẹ̀ntí òrí àtẹ̀yàn àtàlùjànú èèyàn àlùjànú anabi ń jẹ́kẹ̀ẹ́ fún wa kódà ìkẹ́ ànábì ó dára àwọn dáàbà ṣùgbọ́n wọn ọ̀ràn sí àwọn dáàbà ìsọkúsọ ni kẹ́nìkan ní ó jíṣẹ́ fẹ́ kú ó jíṣẹ́ fẹ́ yẹ à ànábì ò jíṣẹ́ fẹ́ kú kò sì jíṣẹ́ fẹ́ yẹ èèyàn àtàlùjànú wọn ràn sí afakọ̀lá àlùjànú ọ̀dìs èèyàn àtàlùjànú ṣùgbọ́n ìkẹ́ ànábì ó dára àwọn dáàbà ara kọ́dára àwọn dáàbà lànàbí sallallahu alaihi wasallam ló fi sọ fún àwọn wípé inna Allaha dájájú ọlọ́ọ̀bá Allah ọba tó nífẹ̀ẹ́ kẹ́ẹ̀sì nǹkan bẹ̀ bá ṣe kẹ́ẹ̀sì dáadáa ni idha qataltum fa ahsinul qitla wa idha dabahtum bá fẹ́ pa ẹ fẹ́ pa tẹ́ jẹ fa ahsinul ẹ̀rí pẹ́ pa dáadáa ẹ̀rí pẹ́ pa dáadáa ńgbẹ́ bá fẹ́ dùn nǹkan ẹ̀rí pẹ́ dù dáadáa ẹ fi àwọn ẹ fi nǹkan bò lójú ẹ dù anábì sallallahu alaihi wasallam ó ní kẹ́ni kọ̀ọ̀kan yín kẹ́ni pẹ́ ẹ̀kan ọ̀bẹ yín ẹ̀kan tó mú tó mú dáadáa ńgbẹ́ bá wá fi ọ̀bẹ tó mú pa nǹkan ẹ̀rí pẹ́ kò ní ṣe wàhálà púpọ̀ táwọn yóò fún pọ̀ lára rẹ̀ fáàlì yóò rí bẹ̀bí àtà nígbà bá ti pátán kìí ṣègbà tí ń já pàtìpàtì ní lọ́sàárẹ̀ jù ní omi gbóná gẹ́gbà ṣe máa ṣe lọ́dọ̀ wọn bì torí pé abẹ́ pàdé ẹ tọ́pọ̀ tá a bá ti fi ọ̀bẹ sílẹ̀ lọ́nà báyìí bí ti bá ti ń jọba yàtọ̀ jù ní omi gbóná ni pé wọ́n máa parí yòókù ní omi gbóná ṣùgbọ́n kí ànábì sallallahu alaihi wasallam ó ní mọ̀ máa pátá fi lára balẹ̀ kọ́kọ́ kún ọ̀bẹ kọ́ mú fi pa ẹ̀mí ó tètè kúrò lára rẹ̀ tọ́ bá tó wá pátá tó wá fi lára balẹ̀ jí ó kúta kó tó dání gbóná sí la jí ó kúta kó tó finá sí la ìkẹ́ ànábì àwọn dáàbà sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí kí ànábì bá wá dára dáàbà jama'a ẹ wo bí kí ànábì ẹgbọ́sẹ̀ pọ̀ lórí tiwa tọ́ ọlọ́ba ní wa ma arsalnaka illa rahmatan lil alamin ààrán ọ àfikọ́ jẹ́ ìkẹ́ fún gbogbo ayé fún gbogbo gbogbo ayé yálà ẹni tó rà nábì ni abẹ́ tí ò rí ummatu da'wa wa ummatu ijaba àwọn tí ànábì pè tá a jẹ́ pè ìkẹ́lẹ̀ ànábì jẹ́ fún wa àwọn tá ànábì yóò pè táwọn náà tún jẹ́ ìkẹ́ ànábì ń dọ́dọ̀ tiwọn náà láyé ni òkò ní dálkìyàmà torí déédéé ọlọ́run bá ní sàlékò kí ànábì bá ní sàlékò ọ̀là ànábì wa bá ní kí àwọn ará alé rẹ̀ bá ní kí àwọn sọ̀hábà ànábì bá ní kí gbogbo ẹni wa sí tí ó fi alkiyama akírawakú oríire ramadan tọdún yìí tí ọlọ́run ní kó tó kò bá wa láyé láàyè àti láàyè wa àbí Allah subhanahu wa ta'ala àríbẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run jẹ́ arúpin rẹ̀ o gbogbo gbìyànjú wa kọ́lọ̀ fi kó gbà ní ìjọsìn lọ wa nasa Allah subhanahu wa ta'ala an yuwaffiqana bil amali fi ramadan wa an yuwaffiqana li qiyami wa siyami innahu waliyyun ala dhalika al abẹ́ Allah subhanahu wa ta'ala kó fi àsìkò ń gẹ̀ dáadáa nínú Ramadan kó jẹ́ àpọ̀ nínú sẹ́ẹ̀rí kó jẹ́ àpọ̀ ní sẹ́ẹ̀rí nínú Ramadan abẹ́ Allah subhanahu wa ta'ala kó fi àsìkò ń gẹ̀ àlìjẹ́nà nínú Ramadan kó jẹ́ àwọn náà tí wọ́n bọ̀ okùn náà lọ́rùn wọn nínú Ramadan ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ àforíjìn rẹ̀ kọ́lọ̀njẹ́ ó lépa bá wa nínú Ramadan ọlọ́àjọkùnso òrì ọlọ́run ẹ̀yin ọmọ ìyá nínú Islam Ramadan tó ti dé tó sì bẹ̀rẹ̀ lónìí tí ń ṣe ọjọ́ kìlì náà ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún twenty òun náà ní ṣe déédéé ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan tọ́jú oṣù kẹsàn oṣù ojú ọ̀run ní àìjíra one tánàbí ti jára tìlú lọ sí Madina. wọ́n ṣe déédéé one thousand four hundred and thirty nine years lónìí bí ibn lai taala a bẹ̀rẹ̀ àlàyé tafsir alukur'an tá a máa ṣe fúnra wa lọ́dọọdún nínú mọ́sálásì léde yorùbá wọ́n ṣe léde haúsá náà nírọ̀lẹ́ lẹ́yìn àlásàrì àwa máa ṣe yorùbá ní èdè ẹ a máa ṣe tafsir léde yorùbá láago kan àbọ̀ ṣaago méjì àbọ̀ àwọn àbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wákàtí kan náà kọ́mọ̀bà kọ́mọ̀bà nira jù wákàtí kan ó fi gbọ́rọ̀ lọ ó sì máa lọ bọ́bá ní béèrè ó béèrè eléyìí nínú dáadáa táwọn ranka kéèyàn ṣe nínú Ramadan lélẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi gunri mímbà ríjọ kan anabi gbẹ́sẹ̀ alákọ̀ọ́kọ́ anabi bá ṣe àmì ó gbẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ṣe àmì ó gbé kẹta ó ṣe àmì lẹ́yìn ìgbà tí anabi wá kírun tán àwọn sàbí wá bí anabi lẹ́rìí sallallahu alayhi wa sallam lórí ń ṣe ọlọ́run amọ̀rí ọba ọ̀sán míì lẹ́ẹ̀mẹ́ta aláàmọ́tò àmì orí kí lọ́wọ́ sí àmì lẹ́lórí anábìlọ́ sọ́lọ́lá àríọ́sọ́lá ó ní jùbírí lọ́wọ́ bá ọ ní kò máa sàmì àwọn tó ń sọ ìkó máa sàmì lé nínú tí sọ́njọ́ náà ní pé a ọmọ sòfò ọmọ sórí ibù ẹni tí ramadan bá láyé tí ọ̀wọ̀ ara ní jẹ̀nàwọ̀ tí ò rí sí àjẹ́nà tí a ó sòfò sórí ibù jẹ̀mọ́ à torí pé onígbẹ́ ramadan bá yàn láyé èyí ti ní opportunity àti ṣàtúnṣe ntọ́pọ̀ torí fáwọn kan tó ti kú yàn opportunity yẹn mọ́ ló jẹ́ pé kí rọ́mọdọ́ wọn á lọ kọ́jẹ́ pé nígbà ìgbẹ́yàn arike ọwọ́ akásẹ́ ẹni tẹ̀yẹn ṣe ọwọ́ nǹkan fi kàkà pé wọ́n níwèé mọ́ lọ tẹ̀sí ìkan lọ́jọ́ ìjọ́ kan ìkan náà ẹni tí ẹ̀ràn tí wọ́n sọ yóò sàtòbí márùn sá à lábínú iṣẹ́ ẹni tọ́pọ̀ ní rọ́mọdọ́ yìí ló jẹ́ pé ìjókòó gbọ́rọ̀ ọlọ́ọ̀ba Allah tá a ti máa kẹ́ nínú Ramadan kí Ramadan tó dé káwá máa jókòó gbọ́ nínú Ramadan ká máa jókòó gbọ́ túmọ̀ rẹ̀ nínú sẹ́ dáadáa ni anabi sallallahu alayhi wa sallam anabi ni majtama'a qawmun fi baytin min buyutillah àwọn àjọ kan wọn ò ní kọjọ nínú ilé kan nínú àwọn ilé Ọlọ́run àwọn àwọn àjọ kan ò ní kójọ nílé kan nínú àwọn ilé ọlọ́run yatluna kitab Allah kan wọ́n máa ké ọ̀rọ̀ ọlọ́run alukur'an wayatadarasunahu fima bainahum kátó wá máa fi kọ́ra wọn lẹ́kọ̀ọ́ pé ẹ̀wá gbọ́n tọ́nà ọba wí ẹ̀yin jẹ̀má ẹ̀yin èèyàn ẹgbọ́ e òfin ọlọ́run anábì sallallahu alaihi wasallam ó ní illa nazalat alaihimus sakina àfi kí ìfàyàbalẹ̀ ọlọ́run kó sọ̀kalẹ̀ sáàrin wọn kí fọkànbalẹ̀ kó gún wà sáàrin wọn wa ghashiyatuhumur rahmah káàánú ọlọ́run ó bò wọn látàrí pé kí ni o wọ́n ń tẹ́tí gbọ́ ìtọ́nà ọba wí látàrí pé wọ́n ń tẹ́tí gbọ́ kí ni èrò ọlọ́run èròǹgbà rẹ̀ níbi àlùkùránì tó sọ̀kalẹ̀ fún wa òun náà làwọn náà wọ́n máa ṣe nínú mọ́sálásí wa yìí láwọn àsìkò tá a ti sọ ṣáájú abẹ́ Allah subhanahu wa fi wá sí kòǹgẹ́ dáadáa tó dìde eléyìí ẹ jẹ́ ká gbìyànjú eléyìí náà lára ni ká gbìyànjú ká fi kún àjẹ́ńdà wa sí i ní wákàtí kankan púpọ̀ kódà wákàtí kan téèyàn bá ṣe ń bẹ̀ ẹ wá dúró ládá téèyàn gbà àwọn sọ̀hábà wọ́n máa pẹ̀ra wọn wọ́n ń tààrà òbí náà nínú sáà ẹ wá dọ̀ wa ẹ jẹ́ àlékún nígbàgbọ́ ní wákàtí kan wọ́n kàn jókòó wọ́n sì jíròrò ọ̀rọ̀ ẹ̀sìn láàrin ara wọn fún wákàtí kan péré kálukú sì túká ẹwà dúró ládàá tí wọ́n gbà torí dé ilẹ̀ jẹ́ àpò rí nínú Ramadan tilawatul Qur'an ìkẹ́ alukur'an ọ̀dọ̀ wa kathratu sadaqat ìpọ̀ní sàárà ọ̀dọ̀ wa kathratu nawafil ìpọ̀ní náfìlà ọ̀dọ̀ wa àwẹ̀ ọkọjá pé èèyàn jẹ́ o ọkọjá pé èèyàn mú o ah, ìbẹ̀yìn mí náà gbáwẹ̀ ìsájẹ̀ kankan ní ti mú kankan obìnrin sì bẹ́ẹ̀lì ní ti wọ́n jà látàárọ̀ torí ẹ̀ aláwẹ̀ ní mìíràn anábì sallallahu alaihi wasallam anábì ní man lam yada qawla zuri ẹni tí ó bá fi ọ̀rọ̀ bàjẹ́lẹ̀ ọ̀rọ̀ èké ọ̀rọ̀ ẹ̀yìn òfófó wọ̀lá àmàlàdé àtàwọn sẹ́ẹ̀bú ẹni tí ó fi ilẹ̀ min an yatruka ta'ama wa sharaba ọlọ́ọ̀bá ò bùkátà sí àìjẹ àti àìmú rẹ̀ ṣùgbọ́n pariwo o na èèyàn fà lọ́tún o ní ìdàlẹ̀ ẹrú òun ní fíìmù látàrọ̀ yóò lọ fi ń òun fi ń pa káwẹ̀ mọ́ lára gbogbo eléyìí tí ń béèrè lọ́dọ̀ aláwọ̀ pọ̀ ìtọ́bẹ̀ lọ́dọ̀ aláwọ̀ ó kápọ̀ ní àìbáyàdà fọ́nà ọba Allah subhanahu wa ta'ala kámọ́ òkúwò kámọ́ sọ̀sọ́kúsọ kámọ́ ìrìnkúrìn kámọ́ òwàkíwà kódà náà sallallahu alaihi wasallam oníkẹ́nìkan bá ń gbáwẹ̀ nínú yín tẹ́nìkan wá fẹ́ bàjà oní ìdàkánà yawmu sawmi ahadikum ìdàkánà yawmu sawmi ahadikum ní ọjọ́ kẹ́nìkan bá ń gbáwẹ̀ nínú yín irú ẹni bẹ́ẹ̀ fala yasfur kọ́mọ pariwo ariwo tí ò ní máa náà tí ò ní unnecessarily wọ́n mọ̀ báyìí jà tẹ́nì kan bá wá fẹ́ bàjà fàlìyàkùn ìnìmọ̀ ọ̀sọ́ ìnìmọ̀ ọ̀sọ́ kó ní àìní gbà wọ́n tèmi tí àwọ̀ ẹ̀ tiẹ̀ àbí tí wọ́n bá yá já aláwọ̀ nìyí ó túmọ̀ sí pé kọ́mọ̀ bá yẹn fa làkàdì kọ́mọ̀ bá yẹn jà látàrí pé ń gbàwẹ̀ torí gbàwẹ̀ tá à ń gbà jẹ̀ máa ọlọ́ọ̀bá là ń gbà fún ọ àgbà fúnra wa ọ anábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́ọ̀bá Allah sọ pé kúlù amẹ́lìgbì àdàmà gbogbo sẹ́kọ̀ọ́mà anábì àdàmà bá ṣe pátá ọmọ anábì àdàmà ló ní gbogbo sẹ́tà ń ṣe yọrùn là ń kí zaka ni hajj ni ọ̀hákàdà sọ́dápọ̀ gbogbo sẹ́tà sí pátá wà lání ńlá fún mọ́sán fún ìpítà bá ní o kírun dáadáa tó ń gbóṣe wọ́n lókì ó rí ààrẹ àbí ẹ̀kọ́ ni torí wọ́n ló ní nǹkan rẹ̀ bàbá ní sẹlẹ̀ yìí wọ́n sì sàlọ̀ àtọ́ ní kíni jọ́ náà bí yín lámà á pa bá sì sàlọ̀ àlá ẹni bàbá tẹ́ bá fẹ́ kírun bẹ́ẹ̀ ṣe kírun ní kíni jọ́ la fẹ́ ya rẹ̀ tí ó máa pa bá ṣe kírun ìwọ ló ní nǹkan rẹ kí kò ṣe wù ẹ́ ìwọ náà bá nǹkan rẹ ń bẹ̀ ọba ń bẹ̀ tí ó kún mú ẹnìkan kò ní tọ́ tiẹ̀ bó ṣe sẹ́wọ̀n náà lọ́ọ́ ṣe gbà kàmá tẹ́ bí inú tùdà ìgbà téèyàn fi wíkà èèyàn náà fi kọ́nà ọba kọ́mọ̀ sísẹ́ wa aláṣẹ̀dànù torí délé yìí gbogbo sátàǹsì àwa la ní ilẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ní àfa àwẹ̀ àfi ìkónúró fa iná wùlí wà á nàìjíríà àdìsèlè èmi mọ̀ làwẹ̀ o èmi ní ti sẹ̀sán àwẹ̀ fún yẹn ló fi jẹ́ pé ẹni tó jẹun kò lé tó nùnùnù tó bá débi ìsáàmù kọ jẹun àlẹ́ mọ́ alẹ́ ń fara wọn ìrìn àgbà wẹ̀ ó ti jẹun àlẹ́ mọ́ ṣùgbọ́n tó jókòó lẹ́nu ọ̀nà ìsọ rẹ̀ tásìkò sọ́lá tó tí ọ̀wà mọ́sálásí ábí kó kí ẹ̀kúlẹ́tẹ̀ kí wọn ábí abáyé níbi ábí ṣùgbọ́n àwẹ̀ ọlọ́run ọba lọ mẹ́ntì ń gbà á akọ́nurọ̀ àjọ látàárọ̀ sẹ́mi Allahu liman hamida ọlọ́run mẹ́ntì ń sìn ọlọ́run sì gbọ́ ẹ ti fẹ́ kí ni o ti yin o torí di eléyìí

islam olórin torí tiwa ò ní gbọ́gbọ̀kúgbọ̀ nítorí òfin wọn pé nǹkan kan náà ni wọn ò ní pé wọn jọ máa kọrin pọ̀ àbúrò ẹ̀kọ́ pọ̀ wọn máa kọ́ pọ̀ ayélujára àti Pasuma wọn jọ máa kọrin pọ̀ wàtí sàbíkì àtúgbẹ́sẹ̀ rè torí pé kí ni o nǹkan kan náà ni wọn àwọn kankan nígbà ẹjẹ àwọn pẹ̀ tiwa kápùn rọ́bà díẹ̀ kí wọ́n lè rọ̀pọ̀ jọ islam gbogbo ẹ̀sìn ìlú ń bẹ gbogbo ẹ̀jìtá ń bẹ gbogbo ẹ̀ntàmbórí ń bẹ gbogbo ẹ̀sákàrà ó mélé gbogbo ẹ̀ lọ́wà ìdẹ́nu nǹkan kan náà ni tí rọmọdọ́n bá bá ti ń gbà á dẹ̀kí ti ìwọ náà gbá àwẹ̀ àní fi gbọ́gbọ̀kúgbọ́ bí tó bá ti fẹ́ sọ̀rọ̀ yẹn lẹ́yìn wọ́n ra kẹ́ sọ̀rọ̀ orin nìkan là ń sọ ó dìde pé èmi ọ̀gbọ́ tí ní ẹ mo sì lè kò kí n má gbọ́ etí rí ọgbà dẹ́yìn ó rẹ sọ nígbà tá a bá ń gbà torí ẹ̀ aṣọ wa ẹsẹ̀ wa ànífi rìnrìnkùnrin ọwọ́ wa ànífi mímùkúmù ànítọ́ agbáwẹ̀ obìnrin olóbi ọwọ́ à ń gbà ó ti ẹ̀kọ́ mọ̀ sára àwọn èèyàn wa wọ́n máa fa àwọn èèyàn ní obìnrin olóbi ọba fẹ́ rajà yọ fà lọ́nà ọyá wa wò á ah, yàwó torí ẹ̀ á sọ́ra kúrò ní gbogbo eléyìí ìní á fi gba aládàwẹ̀ wa lágbà pé torí pé àwọn èèyàn àwa èèyàn mutafawituna fi ajri fi ojú a máa jura wa lọ bí ẹ̀sán sátà àjọṣe àjọ kírun ni ṣùgbọ́n àwọn tá a jọ kí ẹlòmíín bẹ tó pé déédéé ládàá tàgbírọ́tìlì rọ́ọ̀mù kan ni ó tiẹ̀ déédéé lára bó ti àlọ́ agbára alákọ̀ọ́kọ́ ẹlòmíì déédéé lára alákà kan ní ọgbà ó sì kí pé ẹlòmíì yóò gba déédéé alákà méjì ẹlòmíì ó sì gba tiẹ̀ fúùlù bẹ́ẹ̀ náà làwẹ̀ ẹlòmíì dé one over ten wọ́n yá déédéé lára tiẹ̀ nu ẹlòmíì áàfù ẹlòmíì kọ́tà ẹlòmíì ó sì gbà ní fúùlù torí ẹ̀ káwọn á gbà ń fúùlù ó mọ lóore fún wa ó ní àìjẹ wa àìmú wa tí gbogbo wa fi dọ́gba tí ẹ̀ àjọ jẹ àjọ ọmọ la fi dọ́gba àìjẹ́ àmú tá a fi dọ́gba yìí àfi ká tó fàwọn nǹkan kan kún tó fi jẹ́ pé ládàá wọ́n tún ju àìjẹ àìmu nìkan lọ ẹbí Allah subhanahu wa ta'ala kó fẹ́ ṣe kò ń gẹ́ dáadáa nínú Ramadan ọdún yìí kó sì gbà ní ìjọsìn lọ́wọ́ wa sura tá a wà òun náà ní suratul Baqara suratu albakọrọ tẹ́lẹ̀ sì ń jẹ́ ìkẹta ọdún kẹta tá a bẹ̀rẹ̀ tafsir nínú mọ́sálásí nídìí yorùbá ọdún kẹta abẹ̀rẹ̀ ńdòta ṣùgbọ́n lẹ́sìn sọ́láàtì bọ́kọ̀rọ̀ ni à ń tú lọ àti túdé àyà ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́fà kí ni ọgọ́fà ọgọ́fà kọ́ ọgọ́jọ ọgọ́jọ àyà kẹtàdínní ọgọ́jọ ogún mẹ́jọ kí ogún mẹ́jọ one sixty àbí mẹ́tàdínlọ́gọ́jọ ọjọ́ wọn kí ni o one fifty seven ó níbi tá a ti dúró lẹ́sìn aya kẹtàdínní ọgọ́jọ verse one fifty seven of suratu al-Baqara ibẹ̀ láti dúró ní ìsìn tá a ti sọ̀rọ̀ tó sì hizbi ẹlẹ́ẹ̀kẹta ní suratu al-Baqara lónìí a tẹ̀síwájú insha Allah ta'ala a sọ̀rọ̀ àwọn ìtulọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ níwọ̀nba wákàtí kan náà kọ́lá di two thirty ní sọ àdàkẹ́ àwọn yóò béèrè béèrè how to continue lọ́la ìwọ̀nba tá a bá sọ náà àbí Allah subhanahu wa ta'ala kó fẹ́ àlùbáríkà tó pọ̀ sí o abi Allah subhanahu wa ta'ala àtẹ́ntọ́ fẹ́ máa tú àtẹ́ntí ọmọ ké àtàtà gbọ́ kọ́lọ̀ mẹ́jẹ̀ á sì o kọ́lọ̀ mẹ́jẹ̀ á sì o kọ́lọ̀ mẹ́jẹ̀ á náà sì gbọ́ ti fi sínú òsùn ọ̀sẹ̀ rí ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ jẹ́ abami tí ó ti lérè láyè àtijọ́ gbèǹde alkiyama falyatafaddal mashkura. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الصغامة lẹ́yìn ìgbà tí a ti tú àwọn àyà tó ṣáájú àyà yìí tọ́lọ̀ bá subhanahu wa ta'ala tọ́lọ̀ ti ń sọ fún wa nípa wípé wọ́n dán o pẹ̀lú oríṣiríṣi nǹkan ìbẹ̀rù ebi àdínkù dúkìá àdínkù ẹ̀mí wọ́n fi dán wa o ọlọ́run dákẹ́ ń bẹ̀ àyà mi wà bẹ̀rẹ̀ tọ́jẹ́ kí ni o a new chapter tí ò ní í ṣe pẹ̀lú ìtàkébọ̀n mọ́ àtẹ́pẹ́ ká dákẹ́ níbi àyà tó ṣáájú àwọn olùmọ̀ máa pè ní kíni o alowakfu tam alowakfu tam tó tam full stop kọjá pé kò ní í ṣe pẹ̀lú gbọ́nà míì ọ̀tẹ̀lé yálà nítumọ̀ ni àbí ní àsopọ̀ ọ̀rọ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ní ìtumọ̀ pẹ́sẹ̀ ìtumọ̀ rẹ̀ ọjọ́ ìtumọ̀ yẹn náà láà kò sì ní ṣe pẹ̀lú ẹ̀mí kí ni o ní word structure bọ́rọ̀ yẹn ṣe àbí sentence structure bí sentences yẹn ṣe tẹ̀léra wọn wọn ò ní nǹkan kan ṣe papọ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ ìlélẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ni inna safa wal marwata min sha'airillah ọlọ́ni dájúdájú asọ́fà sọ́fà wàlmárùwà àti márùwà ní ṣàá ìrìlá nínú àwọn àmì ọlọ́run ọba náà wà kí wàá ní jẹ́ sọ́fà kí ní jẹ́ márùwà fa sọ́fà tó bá ní sọ́fà òun náà ní jamu sọ́fàt lóra ni fún gbọ́nà asọ́fà asọ́fàt kí ni asọ́fàt òun náà ní asọ́kọ̀rọ̀tù sọ́nbàtù mẹ́tìsà àwọn òkè tó lẹ kọkọ ṣùgbọ́n tó jẹ́ pé báwọn òkè ń tẹ̀lé wọn ọ̀ráyìn òkè yẹn ọ̀ráyìn wọ́n wọ́n squeeze bọ̀ ó lẹ kílẹ̀ pé jámù rẹ̀ ni asọ́fà mọ̀ sọ̀fà tọ́nà ọba subhanahu wa ta'ala gbà lérò ń bì òun náà ni sọ̀fà tí mẹ́mọ́ ti ń bẹ ní haram sọ̀fà tọ́nà ń gbà lérò ń torí ẹ̀ lọ́nà fi ní asọ́fà alifu ala tọ́wọ́ àbẹ́ ọ kìí ṣe àwọn òkè àwọn òkè tọ́jọ òkè tá a ṣàlàyé ọ táwọn alókè páàdì àbọ̀kẹ́ sápátì ọlọ́ngọ́dá kọ sọ̀fà lówó àtúntàn sọ́pọ̀ asọ́fà sọ́fà títí mọ́kà lọ́lọ́wọ́ bá ń wí fún wa ọlọ́ni iná sọ́fà ẹ̀ẹ́rí sọ́fà wàlmọ́rùwà àti mọ́rùwà من sha'airillah min من mọ́rùn-ún àti ẹ̀ òkè ló náà ṣùgbọ́n wọ́n máa ní alhajaru rafu òkè tó òun rọ̀ òun ò lé bíi ti tàkọ́kọ́ òun ò lé bíi ti tàkọ́kọ́ ọlọ́ni min sha'airillah nínú àwọn àmì ọlọ́run ọba òní wọ́n wà ká tó lọ asọ́fà wal marwa ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀dá lọ́dọ̀ àwọn olùmọ̀ tọ́pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní inna safa wal marwata min sha'airillah faman hajja albayt aw i'tamar fala junaha alayhi an yattawafa bihima ọlọ́ni faman hajja albayt ẹni tí ọba lọ ilé ọlọ́run ayman qasada baytallah

mọ́sálásí kàábà nìkan láti máa ṣe múra bí wọ́n bá lọ ṣe múra báńkà àti wọn ò já parí iṣẹ́ kí lè ṣe náà bá ṣe kẹsẹ̀ tó hàn fúdà ṣe kí wọ́n gbà láti parí náà ni wọ́n bá ní nàìjíríà tó yá padà àní ah, kí wọ́n ló kó náà wọn ò já lọ mọ̀dínà wọn ò já ṣe ṣẹ́ara ah, gbogbo yìí ò sí nú iṣẹ́ múra múra mìíràn kí ni aziyara abẹ́wò òní ọlọ́ọ̀ni méjèèjì nìí ló sì ní àwọn orígun ló ní mẹ́jẹ̀mú tó dé ṣùgbọ́n ọ̀rọ̀ padà máa débẹ̀ ó lè jẹ́ oníṣẹ́ lè jẹ́ ní jókòó mi lọ́tọ̀ọ̀la tọ́lá ìṣèjókòó di ọjímà ọlọ́ni inna safa wal marwata min sha'airillah faman hajja albayt ẹni tí ọba wa lọ sí hajj lọ sí ọlọ́run àwọn ẹ̀tàmà abọ́lọ ọmúra fala junaha alayhi an yatawafa bihima ibi ọ̀rọ̀ wà gan lọ́dọ̀ àwọn olùmọ̀rẹ́ gẹ́gẹ́ ni ọlọ́run ni fala junaha alayhi irú ẹni yẹn la ithma alayhi kò lẹ́ṣẹ̀ kó ṣe tọ̀wáàfù léhùn kò lẹ́ṣẹ̀ kó ṣe tọ̀wáàfù léhùn ay fala junaha alayhi an yatatawafa bihima ibẹ̀ lọ̀rọ̀ ti wá wà lọ́dọ̀ àwọn olùmọ̀ pé kí ló dé tọ́nà fi kí ni sábàbí ìsọ̀kalẹ̀ áyà yìí tó bá jẹ́ pé nínú àwọn àmì ọlọ́run nínú àwọn manasikul hajj wal umra àwọn ṣe hajj àti umra lọ́wọ́ ọlọ́run ti wá sọ wípé kéèyàn ṣe èèyàn lẹ́sẹ̀ ẹgbẹ́ nǹkan kan bẹ̀rẹ̀ yẹn nu wọn ni kí ni ìdí tọ́lọ̀ fi sọ kalẹ̀ ọ̀rọ̀ wa tó fi mẹ́ta lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé tọ́lọ̀ bá fi sọ àyà kalẹ̀ ó wípé sọfá àti márùwà ní àsìkò jahiliya ní àsìkò jahiliya tí islam ò tí ì dé wọ́n ní asọ́fà ọ̀sàkán ní gbẹ́ngbẹ́ tí wọ́n máa ń pè ní kíni o wọ́n máa ń pè ní ìsáfà inú ọkọ̀ ọ̀sà ìsáfà fa alifunadi àbíká ní ìsáfà wọ́n ní ní márúwà ọ̀sàkan ní bẹ́ẹ̀ náà tán ní kíni o náà lọ́kọ̀ rẹ̀ náà ọ̀sà ní méjèèjì àwọn ọ̀sẹ̀ bọ́ wá máa lọ Islam ò tó dé ó ní ìmọ̀ wá tọ̀wáfù ilé ọlọ́run ti wà wọ́n wá àwọn Islam Islam ó tún gbogbo wọ́n wà lọ fara rọ isaf tí ń bẹ níbo àbí asaf tí ń bẹ ní sọfà àti náírà tí ń bẹ ní mọ́rúwà wọ́n lọ fara rò nígbà tí islam tọ́lọ̀ wọn ni kí wọ́n ṣe kí tọ́lọ̀ ṣe ájì ló fi fún wa ó wá di pé àwọn tó ti mọ ìṣẹ̀lẹ̀ yẹn tẹ́lẹ̀ tó ti mọ tó mẹ́mẹ́ wọn gbà ah, hey n táwọn kèfèrí náà máa ṣe sáà náà wà máa ṣe ni wọ́n bá kóra ró pé ah wọ́n wá lọ bá nàbì wọ́n lọ́lọ́ wá sọ àyà ìkàlẹ̀ pé inna safa wal marwata min sha'airillah ọ̀sà yẹn kò sí ń bẹ̀ mọ́ ìgbà tá a ní kí ẹ lọ fi kọ̀ wá fún gbẹ̀wò ọ̀sà ò sí ń mọ́ òkè ń sì wà ń bẹ̀ òkè méjèèjì yẹn wà ń bẹ̀ tó sì ń já mì látàrí ànábì wa Ibrahim aleyhisselam torí pé sábàbí tawaf ìrọkiriká ní láàrin sọfà àti márùwà ó náà ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ kan náà ni ọlọ́kọ̀ sọ́nà méjì lórí eléyìí ọ̀rọ̀ kan náà gbogbo àwọn olùmọ̀ ó ní pé ìyá wa Hajar tó bí ànábì wa Ismail alayhi salam nígbà tí bàbá ọkọ rẹ̀ ànábì wa Ibrahim tó gbé wọn lọ sí mú ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ ó sì gbé wọn lọ sí Mẹ́kà ìyá wa Hajar wá ń bi ọkọ rẹ̀ Ibrahim lẹ́rẹ̀ aléìsára yà á lọ́rù amáraka biha sọ́lọ̀ ọmọ pa ọ́ láṣẹ kò ṣe báyìí ó ní ọlọ́ọ̀bá náà lọ́pá láṣẹ kí n gbé iwájú tẹ́ wà yìí ah subhanallah bí wá bí gbóyìrì di إني أسكنت من ذريتي بواد غير زرع إني أسكنت من ذريتي بواد غير duriyati àwọn tí ó máa jáde lára rẹ̀ mo gbé wọn sí ìwádìí gbèrèdè zaki ilẹ̀ okó tí ewu kankan inda baytika al-muharram ní ilé ẹ̀rí ọlọ́run tọ́jọ́ léèwọ̀ ìrí ọlọ́run kí wọ́n lè máa gbẹ̀rún dúró ni o jẹ́ kẹ́mi àwọn èèyàn máa darí ẹ̀mí àwọn èèyàn máa darí ẹ̀ sí wọn ó wá fi wọ́n lẹ́nu ọba tiẹ̀ lọ ọba tiẹ̀ lọ nǹkan tá nàbí Ibrahim fílẹ̀ fáwọn ará alẹ́ rẹ̀ fọ́ni ọgbọ́n fọ́ni the zad gbogbo nǹkan ti tẹ́ ọmọ ló sì wà ń lẹ̀ lọ́mọ kékeré yìí ọmọ sì ní bùkátà sí kó mu ọ̀rọ̀ kan náà lọ́dọ̀ àwọn olùmọ̀ kọ̀ọ̀kan pé méjì nípa sọ́fà àti mọ́rọ́wà ìjẹ́ òfin rẹ̀ ọ̀rọ̀ kan ni wọ́n ní ìyá yìí Hajar ọwọ́ ń wá omi káàkiri níbi títí wọ́n ń wá omi kiri tí ń lọ tí ń bọ̀ ọ à ń sọ́fà ọwọ́ à ń lọ mọ́rùwà ń lọ ń padà ọ ń lọ ń padà nígbà tí wọ́n ń padà bọ̀ tó ṣẹlẹ̀ keje ìní ń gbọ́ ń gbọ́ pé nǹkan kan ń rú níbi tó gbọ́mọ sí ọ padà rí pé omi ti sẹ́ omi ti jáde ń bẹ̀ tá a mọ̀ sí kí ni o zemzem. tí ó tábìlì sọ́nà bá ní ọ̀sán láǹkọ̀ ní kíni o tọ́hámù tó ní wọ̀ṣọ̀rọ̀mù sùkùmí oúnjẹ ni zemzem oúnjẹ ni zemzem tẹ́ bá ń pààyàn zemzem oúnjẹ ni kí ẹ máa jẹ omi ni o oh, oúnjẹ ni wọ̀ṣọ̀rọ̀mù sùkùmí kódà ìtẹ̀yàn máa ń mú sàárẹ̀ nítàrí araba ń sẹ́yìn ló jẹ́ pé nuta máa fi ṣe ìwòsàn lónìí omi zemzem bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má mi kankan dẹ̀ nìkan láwọn ọ̀nà ọwọ́ omi ẹ bá ti rómi zamzam kò sí problem láfi máa sọ fáwọn èèyàn pé ẹ ń tọ́ lọ hajj àbọ̀ lọ múra tó dé tọ́ wọn bá jà pé kò fún mi kò fún mi ẹ̀rí tẹ̀síbá ló fún ẹ lọ́wọ́ ń ta tẹ̀síbá tẹ̀síbá tẹ̀síbá ń dẹ́ náírà tẹ̀síbá ń dẹ́ náírà kò rí bòrò fún mi kò fún mi ń jàdà míà ẹ bá mi ti ṣe òní béèrè tẹ̀síbá wà náà kò ní béèrè jàdà bíà kí ló bẹ̀rẹ̀ o zẹ́nzẹ́n sẹ́yìn gbé sẹ́yìn mọ́ ẹ mọ́ ọ̀nà fà kan wa ẹ bù fún mi ó ti mọ tán fi ṣe nù gbọ́n tí ọmọ tán fi ṣe fìlà ni ọmọ ẹ̀jà sí àti bóòrùn ìlú ọmọ ẹ̀jà sí ń tiẹ̀ ṣùgbọ́n tó mọ tán fi lò ó fún zemzem ni ọmọ wa tí ọmọ ọra yọ lò díẹ̀ díẹ̀ torí di eléyìí anabi sallallahu alaihi wasallam ó ní zemzem lima shuriba lah ìtàn bá torí ẹ̀ mú ìní máa ṣiṣẹ́ fún ìtàn yẹn torí ẹ̀ mú èròǹgbà tó torí ẹ̀ mú ló ṣe fún bọ́ bá ń tó gbà wọ lórí tí máa ń fọ́ mi má jẹ́ ọ̀fọ́ mi náà kò tí í tù kaka bọ́ bá ní pé ah, ọ̀nà nǹkan báyìí ń tọ́ bá torí ẹ̀ mú ìlọ́lọ́wọ́ fún ọ omi ìlọ́wọ́ sẹ́jáde ní ààyè yẹn ọlọ́run bá subhanahu wa ta'ala ọwọ́ apàdà sọ́dọ̀fin fáwa náà ká máa ṣe tọ̀wáàfù bí ìyàwó àhájá bó ti ṣe ń jọ náà lẹ́ni tí ń ran kan oore lọ́dọ̀ ọlọ́run lẹ́ni tí ń béèrè oore lọ́dọ̀ ọlọ́run ìgbà ni ọlọ́run sàánù ni téèyàn náà bá ṣe tọ̀wáàfù àní máa rojọ́ ká máa rí aka alájí kàmá bó ti ẹ̀ ní òkè ẹgbẹ́ sọ̀fẹ́ ẹgbẹ́ náà ń tè díẹ̀ níbi tó ti ń ṣe tọ̀wáàfù àyè bá èèyàn rojọ́ á máa ṣe <coughs> lẹ́ni tí yóò gbé ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìyàwó àmájà bó ṣe kó ọkàn rẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run níjọ́ náà ẹ mọ̀ pé irú àsìkò kò ní retí kankan mọ́jọ ọlọ́run bá lọ ọlọ́run nìkan ní ọ̀hà lẹ́mìí ẹ̀ ah, tọ́lẹ̀ ń tọ́lẹ̀ gbàálẹ̀ oní ẹ̀ ní Allah subhanahu wa ta'ala sábà bíi àtọ̀wáfù yìí nì ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí sẹ́ mọ̀ pé ọ̀pọ̀ òjò lọ́rọ̀ tilẹ̀ fi ti fà mú nǹkan padà yí padà òòsà padà gbàlú mọ́kà ìní àwọn tá a dákọ lẹ́ẹ̀kan wọ́n tiẹ̀ sọ pé àwọn méjèèjì tá a dákọ yìí náhílà wọ́n láwọn méjèèjì ìka ọkùnrin ìka obìnrin wọ́n ní zanaya ẹgbẹ̀rún kan o zanaya filharo famusi kọ hajaran wọ́n láwọn méjèèjì wọ́n ṣe zina ní haram wọ́n bára wọn ṣe zina ní haram ok ọlọ́kọ̀sọ́ lòkúta ni famusi kọ hajaran wọ́n bá sọ méjèèjì lòkúta iná fi wà ń bẹ̀ yìí làwọn kan fi sọ pé àwọn o láyé àwọn oníṣẹ́ tọ̀wá fún gbò torí pé ìtọ́pù gbọ́ pé wọ́n lọ ṣẹlẹ̀ àwọn oníṣẹ́ tọ̀wá fún gbò àwọn kẹsì ń bẹ <coughs> nínú àwọn nínú àwọn àsìbáàbò ara yìí ń bẹ nínú àwọn èèyàn tọ́já pé wọ́n máa ṣe tọ̀wá fún rẹ̀ tẹ́lẹ̀ nígbà tí Islam ò tí ì dé ìwé nígbà tí Islam dé wọ́n kó ìnira ìtumọ̀ ṣe intense kislam tó dé torí à ń retí kislam yí gbogbo nǹkan padà hundred percent wọ́n wá nílẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba pa á láṣẹ ká máa ṣe tọ̀wáàfù ilé ọlọ́run sótúndọ̀ náà yẹn ká tó máa ṣe sàfà àti mẹ́rìnwá ni ọlọ́run wa sọ ayọ̀ kalẹ̀ pé faman hajj albayt ẹni tó bá ṣe hajj lọ sí ilé ọlọ́run sẹ́yìn pé tọ̀wáàfù tó wọ́n ṣe ọmọ bọ́bá tó fi tọ̀wá fún yọ́mọ̀ sí kí ni o yọ́mọ̀ sàfà àti mọ́lúwà sí yóò sì tọ̀wá fún kúdù tọ̀wá fún kúdù mẹ́ka ẹnìnù yóò sì tọ́bá ti díjọ́ tán lọ tó kù ní mìnà yóò wá sí kí ni o yóò sì tọ̀wá fún al-ifada yóò sì léhùn ìjọba tó dé yóò sì tọ́bá fẹ́ máa lọ yóò sì tọ̀wá fún al-wada tọ̀wá fún mọ́ àwọn tó àfùtí ń ṣe pẹ̀lú ìrọ́ mi yóò máa lọ sàfà yóò máa lọ márùwà ẹ bá lọ sí ọmọ wọn tọ̀wá kan yóò ti sàfà àti márùwà kápá ó ti parí mọ́rọ́ nìyẹn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní àtẹ̀ntósí hajj àtẹ̀ntósí umrah wọn ò lẹ́sẹ̀ o kaba se sọfọ àti kaba lọ sí tawaf ní sọfọ àti mọ́lúwà wọn ò lẹ́sẹ̀ o kẹ́ ẹ má rò pé ń tẹ̀ ń ṣe lọ́sìn jàìlíyà ọ̀nà tó ń sẹ ń kọ́ nǹkan ní ìní ọgbọ́rọ̀ kó clear ọlọ́mà subhanahu wa ta'ala sọ pé fala junaha alayhi an yatawafa bihima kọ̀ lẹ́sẹ̀ nígbà ọ̀bá sì tàwáàfù méjèèjì bákan náà nínú àwọn nǹkan tá a ṣàlàyé níbi ọ̀nì pé ìwọ́n sì tàwáàfù bayna safa wal marwa ìsẹsáyù àwùtọ́wà bayna safa wal marwa kò sí ìta àlùkò ní méjèèjì tàbá pẹ̀ ní àtọ̀wáfù bẹ́ẹ̀ na sọ́fà almarwa àríwí bàbá pẹ̀ ní àsáyí bẹ́ẹ̀ na sọ́fà almarwa àríwí torí ẹ̀ káwá sí sáyí áwù tọ̀wáfù láàrin sọ́fà àti marwa kí ni ìdájọ́ gan nínú sahajì àti sẹ́wọ́mọ́ra bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ ka àfáwà abdullahi bin umar wa jabir bin abdullahi wa aisha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ọ̀ranyàn ní ọ̀ranyàn ó ní ọ̀ràn yẹn ni pẹ́ẹ́n tí ọba sì ti ṣe irú ẹni bẹ́ẹ̀ yọ pẹ̀ràn gidi yọ lọ pa ẹran ẹran ni ó fi rọ́pò àìsẹ̀wọ̀n eléyìí náà ni mọ́tàbí imam maliki imam shafi'i àtàwọn míì náà wọ́n ní kílẹ̀ rí wọn wọ́n náà rí wọn náà ni pé anabi sallallahu alayhi wa sallam wọ́n náà anabi ṣe anabi ṣe hajj àwọn èèyàn wá ń bẹ lẹ́yìn anabi sọlọ àwọn èèyàn bẹ wájú anabi sọlọ láàrin wasalam anabi wá ń bẹ lẹ́yìn wọn òun náà ń ṣe tọwọ ń ṣe tọwọ bẹẹna sọfọ almaruwa sàbí tó gba hadith yìí wá ó ní mo sì rí mo rí orúkọ anabi mo rí orúkọ rẹ pẹ̀lú bó ṣe tẹpẹlẹ mọ́ iṣẹ́ yẹn yadúrú bíi màzaru tí ìró tà nábì ìzáàtà máa ró sísàlẹ̀ nígbà tá a bá gbé aṣọ ara mi tí ń róòlù lára anabi sallallahu alaihi wasallam ó ní anabi sallallahu alaihi wasallam mọ wá gbọ́ tó sọ pé ìsàáwò ẹsẹ̀ sááyù láàrin sọfà àti márùwà fa inna Allaha kataba alaykumus sa'i orúkọ náà ti ṣe ìṣe tọ̀wáàfù láàrin sọfà àti márùwà ó ti ṣe lọ́rùn ẹ̀yàn ó ti ṣẹlẹ̀ yín lórí mọ́mùdárù kùtùnì àwọn tàbí tiwa ó sì ní àlàáfíà a sì nínú àwọn olùmọ̀ tó sọ wípé rúkìnù ni orígun ni nínú orígun hajj àti umrah orígun ni téèyàn ọba ilé ṣe yóò padà wá túnṣe lọ́dún míì lọ́bí máa sọ fáwọn èèyàn pé iṣẹ́ hajj èèyàn máa kọ kéèyàn tó lọ ni iṣẹ́ umrah èèyàn máa kọ kéèyàn tó lọ ni mọ́kànlá ọgbọ́n ọdún pọ̀jù kọ́ lọ́múra wọn náà sì lọ ẹlòmíì yóò rí ó sì ọmọ sì ní ọ̀rọ̀ ọdún jáàjì wọn kúkú dàgbà tó wọn ẹbí fi máa tó ẹlòmíì máa tó gan ṣùgbọ́n yìí wò wọ́n láì máa wò lórí tẹ́lì náà lọ débi náà sì débẹ̀ ń lọ́kàn abẹ́ ọ̀nà ọba àlá kó ṣe rírí ojú fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa torí ìdí eléyìí ó ní wípé èèyàn gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ń pa rẹ̀ látàrí pé kí ni ọ bẹ́ẹ̀ náà lọ́ọ́ tápẹ́ ní kí ni o rúkùnù min arkanil hajji wal umrah pé orígun kan nínú àwọn orígun ẹ̀sìn orígun ájì àti múra ni tábàtì pé nǹkan lórígun ìtumọ̀ rẹ̀ ní pé tọ́ba ilé wọ́ iṣẹ́ ń ti wọ́ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ sàlàyé lè fún wa wọ́n ní wọ́n ti zubayi ọlọba ti bùn zubayi ọlọ́ọ̀bá yà wá aisha ọbẹ̀ ọ̀bọ̀ àná ìrẹ̀ yà wá ó ní èmi ò rí ájì àti èmi ò rí ní ọ̀bá ṣe lẹ́sẹ̀ náà ọ̀n àwọn ọ̀bọ̀ àná pé ní ìrẹsẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá ṣe wọ́n ní yàwó àṣà ni wọ́n yá yẹ́bùnà ó ti bí sàmàkùn ìrí ọmọ sísítà mi torí pé àsìmá ni ló bí ọmọ à àtúntà àsìmá ẹ̀gbọ́n tani o ẹ̀gbọ́n aisha ni lọ́bí ọmọ àná ọ̀wà ni á ìsọkúsọ lọ sọ ẹ̀rẹ́ ọrọ̀ ọbátò ibùsùn bẹ́yìn ìsọkúsọ ìlọ́sọ ó ní tó bá jẹ́ pé kèé sọ̀rọ̀ àyàn ni bọ́nà ọba ti sọ àyà ń kalẹ̀ ni pé fàlàbì náà àlẹ́ yìí aláyà tó wà fàbí yìí mà tá a bá wo àyà tó mẹ́wájú wa kí ni bẹ́ẹ̀ o an yàtọ̀ wà fàbí yìí mà ó ní tí ọba jẹ́ ni alá alá pé tí ọba jẹ́ nu wípé ẹni tí ọba ṣe ọ̀nẹ́sẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ bá sọ ni pé fàlàbì náà àlẹ́ yìí ayàtọ̀ wà fàbí yìí mà kọ̀ lẹ́sẹ̀ ọ̀rọ̀ kiri kan rẹ̀ torí délé yìí tá a bá lọ sí àjì a bá lọ sí múrọ́ ẹjẹ́ á ṣe àṣàyù bẹ́ẹ̀ na sọ́fà wà lọ́rùwá ibo láti ti bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ níbi tọ́mọ̀ ọba ti bẹ̀rẹ̀ bá a nàbì ṣe sọ́nù sọ́nù lọ́gbọ́ àlewà sọ́nà nígbà tá a nàbì dé sọ́fà ànàbì ní abdul bímà bàdà Allah abdul bímà bàdà Allah ta'ala ibi tí ọlọ́ọ̀ba ti bẹ̀rẹ̀ lèmi náà ti bẹ̀rẹ̀ anabi gbé láti sọ̀fà ọparí ẹ̀sìn márùwà ọlọ ọpadà ọlọ ọpadà ọlọ ọpadà ọdún mélòó mẹ́fà ọwọ́ afẹ́ lọ ọwọ́ aparí ẹ̀sìn bìkan lọ ọparí ẹ̀sìn bọ márùwà márùwà la máa parí tọ̀wáàfù sí àṣà ìbáyìí sọ̀fà márùwà á parí ẹ̀sìn márùwà tọ́lá ti parí òtún pé méje gbogbo láti bẹ̀rẹ̀ o sọ̀fà láti máa bẹ̀rẹ̀ àì bẹ̀rẹ̀ márùwà o afá kan wá fún mi lákàlí kan wọ́n ní kémi ọ̀sà lọ gbé láti márùwà jẹ́mọ́ kò sí ní táì gbọ́ sẹ́gun náà sọ ìtọ́ sí kò sí ní táì gbọ́ wọláhì èmi ti rẹ́ nìkan tọ́jọ́ pé wọ́n fún lákàlí ibú kan pé kọ́ lọ sẹ́tọ̀ wá fún mi ọlọ́run kọ́ wá gbé sápọ́ọ̀tù sẹ́gun tábà lọ́tọ̀ wá fún mi lágbèsè o àgbẹ̀sápá àlàáfíà òun wá ní níta ní ìṣe ní apá ọ̀tún ní kéyìn kéyìn gbèsè tí n bá ilé gbèsè apá ọ̀tún tí pọ̀ òfin ní dọ́wọ̀ mi ìmọ̀bí ọ̀sẹ̀ ní dọ́wọ́ ipò náà ní ilé ipò ayé ìdẹ̀ra kéke àbídọ̀ra kéke ọlọ́pọ̀lọ́ àpilẹ̀ kan ìdẹ̀ra kéke nílé ó sì fi ń tẹ ìdẹ̀ra ńlá mọ́lẹ̀ torí ìdẹ̀ eléyìí kí wọ́n mọ̀ yí ẹ̀sìn pa wọ́n mọ̀ yí padà fún yàn ní tá àti mọ̀ tó clear kí wọ́n mọ̀ sọ ní gbẹ́gbà ẹ̀yìn òun rẹ tó kì í ta fẹ́ fún ọ nísìn ó ní gbé láti ìnàró àti forí kalẹ̀ ọkọ̀ọ̀kan jókòó bàbá sàtáyà ìkan bú bẹ náà àwọn àfa àbú ọ tí ẹ̀ máa wọ nǹkan bú ó kún ọwọ́ àwọn àfa àbú wọ́n yí padà fún ọ nísìn wọ́n ní gbogbo ọ̀run táwọn akẹ́wọ̀ parí ẹ̀sì tẹkinọ́lọ́tì lè ra wọ́n ní tọ́ parí ẹ̀sì náà àlọ́ apáná parí ẹ̀sì òun náà mọ̀ ṣe wàhálà ìwọ́n ní tẹ̀sí náà kí ló tún kùnà ah, mo ti gbé fúnra wọn ẹ mọ wàhálà torí de eléyìí èyàn kọ́kọ́ ṣe sọ̀fà sọ̀fà àbí sọ̀fà láti máa gbé sáì á parí ẹ̀sìn marwa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ yìí pé afaman wa man tatawwa'a khayran fa inna Allaha shakirun alim ọlọ́ọ̀bá ni wa man tatawwa bákan náà ẹni tó bá ṣe tatawwu ẹni tó bá ṣe tatawwu kí ni tatawwu ó ní ẹni tó ṣàṣekún sẹ́ tọ́jà yìí pé tọ́ba ti lọ sí tọ́ba ti lọ sí tọ̀wáàfù báyìí láìsẹ̀ pé ṣe hajj àbí ń ṣe ọmọ rárá sẹ́yìn fẹ́yìn lọ́dọ̀ ṣe tọ̀wá èyí ò sẹ́yìn kò sí yóò ti rán mo fẹ́ ṣe tọ̀wá ó sì lọ ìgbọ́kẹ́ ìṣẹ́ ti ń bọ̀ láti nàìjíríà o ẹ ti ń lọ láti nàìjíríà tiẹ̀ òun ó múra múra lọ ni yóò ti gbé wùrù mi múra ìgbà tí ń bẹ mẹ́kà ó ti parí múra rẹ̀ ó ti parí múra yín retí kọjọ hajj òde káwọn lọ ọjọ́ tẹ́wíyà táàsì lọ sí hajj káwọn lọ mìíràn àbí mẹ́kà ni tiẹ̀ ń gbé ó rọrùn kí n kà lọ ṣe tọ̀wáfù tọ́lọ ṣe tọ́wà kí ni àwọn tẹ́ sábà máa ń jẹ́pẹ́ ẹ̀ní aráṣọ aráàmì lára ti wọn yọ ọ̀jàrà bí ààrẹ yóò sì máa ṣe tọ́wà pọ́yẹ́sẹ̀ kan lọ dá tọ́níkan lọ tọrọ àforíjì máa nǹkan ní tọrọ tọ́níkan lọ ṣe tọ́wà irú ẹni òkè sọ̀rọ̀ ẹ̀yẹn kó ṣe kí ni o kó ṣe sáàyù láàrin sàfà àti márùwà kì í sọ̀rọ̀ ẹ̀yìn fún ṣùgbọ́n bá bá ṣe ọmọ ọba ní fa iná lọ́nà ṣáàkìrún náà ní ọmọ ọba Allah subhanahu wa ta'ala ṣáàkìrún ni ọba tí máa ń dúpẹ́ àlékún téèyàn bá ṣe ni kò clear ọba tí máa ń dúpẹ́ àyínkẹ́ téèyàn bá ṣe lé nílọ́lọ́ ẹnìkan ṣe méjì wá mi ò méjì mẹ́rin mi ò ibi tó ti se mẹ́rin kò sátàkùn bí kò se mẹ́rin so clear kò sátàkùn bí tó bá ṣe mẹ́rin ò ti ṣe bí díà lápẹjúwe níta ló ní a se mẹ́ta níta ní a èmi ò ní ṣe mẹ́ta márùn-ún ní ṣe àbí méje bí ládà mi ò ṣe máa ń jó mẹ́ta ò ní ní ládà bí ilé o torí pé ànábì tí wọn tó ṣe fún ọ wọn ti sọ mẹ́ta ni ó ṣe àbí sọfà àti mẹrùwà mélòó la bá sọ méje kẹwàá ni pé mi ò ní ṣe méje màá ṣe mẹ́sàn-án àbí fourteen á ní má ṣe fourteen má ṣe méje má ṣe fourteen má ṣe mẹ́sàn-án mélòó ló ṣe o méje ṣùgbọ́n gbogbo ọgbà tí ẹ̀ bá ti lọ ṣe tọ̀wá ilé ọlọ́run tọ́wọ́ ń ṣe sáyù láàrin sàfà àti márùwà ọlọ́ọ̀bá ní fa inna Allaha shakirun ọba olùsanilẹ́sàn lọ́lọ́ọ̀bá Allah lórí kíni o lórí iṣẹ́ tẹ̀yìn bá ṣe ọba olùsanilẹ́sàn ni ọlọ́ọ̀bá Allah kódà ọba olùdúpẹ́ fún ọba olùmọ̀ àníyàn tẹ̀yìn torí ẹ̀ ṣiṣẹ́ ó ní Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá Allah a máa dúpẹ́ oore tẹ̀yìn bá ṣe ká pọ̀ ní àárín yìí ló fi jẹ́ pé ẹni tá a bá wà láàrin sọ̀fà àti márùwá á pọ̀ lẹ́yìn tí yóò máa ṣe adkar nínú ẹ̀ torí pélé ó rinlẹ̀ nínú ìtààmú àwọn sáraf táàmù ọmọ káàbùlọ́hì ibn Umar gẹ́bí àfàwà Sa'id ibn Mansur má fi gbà wá nínú tafsiru wọn wọ́n ní Abdullahi ibn Umar tó bá wà ní sọ̀fà a máa ṣàdúrà ọ̀pọ̀ wọ́n ní a máa ṣàdúrà tó pọ̀ wọ́n nínú àdúrà tí máa ṣe òní pé à ní máa sọ wípé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir la ilaha illallah wala na'budu illa iyyah mukhlisina lahu ddin wala kariha al-kafirun yọ́ sẹ́lẹ̀ yìí tó bá fẹ́ bẹ̀rẹ̀ yóò wá máa ṣe àwọn àdúrà yóò ní Allahumma ìrí ọlọ́run ẹ̀sìn mi ìdí ìdí fọ́mi pẹ̀lú ẹ̀sìn rẹ̀ fọ́mi pẹ̀lú ẹ̀sìn rẹ̀ wàkọ̀wà ayatik ti sọ́mi pẹ̀lú àwọn olùwọ́kiri káàmi àwọn olùwọ́kiri káàrí ọlọ́run fi wọ́n sọ́mi wàkọ̀wà ayatik ọ̀sọ̀ àwọn olùwọ́kiri kọ́ òjíṣẹ́ rẹ̀ hmm? ọlọ́run fi wọ́n sọ́mi Allahumma jannibni hududak ọlọ́run gbé mi jìnà sáà láàrẹ̀ gbogbo àwọn nǹkan tó ọ̀fẹ́ ọlọ́run gbé mi jìnà sí i Allahumma ìrí ọlọ́run ij'alni mimma yuhibbuk sẹ́mílọ́kan nínú àwọn tí ó nífẹ̀ẹ́ rí ọlọ́run wa yuhibbu malaikata jẹ́jẹ́ tí ó nífẹ̀ẹ́ àwọn màláìkà rẹ̀ wa yuhibbu rusulaka jẹ́jẹ́ tí ó nífẹ̀ẹ́ àwọn òjíṣẹ́ rẹ̀ wa yuhibbu ibadaka salihin jẹ́jẹ́ tí ó nífẹ̀ẹ́ àwọn ẹrúsìn rẹ̀ láwọn ẹni rẹ̀ Allahumma ìrí ọlọ́run habibni ilayk jẹ́ kí n nífẹ̀ẹ́ rí ọlọ́run ìyá náà ìfẹ́ rẹ̀ torí pé kí ẹni fẹ́ ọlọ́run oore ni bákan náà Allahu habibi ilayk ọlọ́run dé nífẹ̀ẹ́ rẹ̀ wá nífẹ̀ẹ́ tèmi náà wa ila malaikatik jẹ́ ká mọ̀láfà rẹ̀ ó nífẹ̀ẹ́ mi wa ila rusulik jẹ́ ń jẹ́ olùfẹ́ ẹni ìfẹ́ lọ́dọ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ wa ila ibadika salihin sì jẹ́ káwọn arúsìn rẹ̀ kọjá ní eré jẹ́ wọ́n nífẹ̀ẹ́ mi abẹ́ ìmọ̀lẹ́kẹ́ ṣe ń tọ́ba jẹ́ rọrùn ṣe ń rọrùn fún mi ọlọ́run nínú mímọ́ ọkùnrin wẹ́rẹ́ yìí wọ́jà níbi ìlànà sọ̀rọ̀ gbogbo tí wọ́n ń jẹ́ nira gbẹ̀mí jìnà sí ọlọ́run nínú ọlọ́run ọ̀sẹ̀lẹ̀ yìí wà fẹ́ẹ̀lì ìfì áàtúrọ̀tù ọ̀túnlá ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi láyé kó ṣàforíjì fún mi jọ àlùkìyàmà wọ́jà á ní nínú àyín náà ti mọ̀ tàkì jẹ́ wọ́n náà wọ́n aṣáájú tọ́jú olùkọ́ àwọn ọlọ́run wọ́n mi wọ jannati na'im jẹ́ wọn náà wọn tí ó o wọn àlùjánnà onídẹ̀ra waghfir li khati'ati yawma ddin wá sàmójú wá àṣìṣe mi ní ọjọ́ àgbẹ̀dẹ̀ àkìyàmà Allahumma innaka qulta ud'uni astajib lakum ìwọ náà wà lọ sọ pé ẹ pè mí ní sì gẹ́pẹ̀ yìí wa innaka la tukhlifu al-mi'ad ó sì jẹ́ tí kì í jàǹbá àdéhùn tí kì í yapa àdéhùn tọ̀ bá so Allahumma ìrì ọlọ́run if ada itali ni islam bó o fẹ́ fẹsẹ̀ ní mànà ní islam tó dé mànà fàlà tàbí àwọn mi ni wọ́n gbé ẹsẹ̀ ní kó ní islam lọ. ẹwù sàbí tó sọ̀rọ̀ yìí abúlọ́dún wọn lọ sàbí ànábì ni ó ṣùgbọ́n àwọn èèyàn ti gbogbo àbúrò ilé ọlọ́run sọ́ọ̀bù mi ti bá dé nàìjíríà tí ó tiẹ̀ ní sọ́ọ̀bù bíi fifty táàmù gbẹ náà ti àwọn. kìí ṣe kò ṣe mùsùlùmí mọ́ islam kò lára ẹni wọn torí pé bíṣẹ́ kí náà ní ṣẹbọ bíṣẹ́ kí náà ní lọ chọ́ọ̀tù bíṣẹ́ kí náà ní gbé lọ lókè bíṣẹ́ kí náà ní fọ́bi lókè ní fàálẹ̀ bíṣẹ́ kí náà ní gbà àsọkọ́ àsọ̀rọ̀ àsọmọ́bí àfi inú gbàmú àfi náà ní mọ́tò ó kẹ́kẹ́ o islam ti kò lára tiẹ̀ bákan náà ẹlòmíì òun ò kó islam ọkọ̀ ní wáyé àgbọ́ tí wọ́n gbọ́ gbẹ́gbẹ́ tí ò ní ẹ̀gbọ́n máa fún yàn one fifty wọ́n máa fún yàn èmi ọ̀sẹ́ náà à òun kọ́ ọ̀nà ìsìláàmù tiẹ̀ ìsìláàmù ọkọ̀ ara yọra rẹ̀ ọlọ́run mọ́ yọ wá nù ìsìláàmù o mọ́ sì yọ ìsìláàmù kò lára wa abúlé tó wá náà yóò ní ọlọ́mọ yọ ìsìláàmù kò lára mi wọ́n yọ mí náà kọ́ ọ̀nà ìsìláàmù hátà tọ̀tọ̀tọ̀ fáàní ara ìsìláàmù títí tó fi pa mí sórí ìsìláàmù wà kọ́dọ̀rọ̀ bí ìta ẹni tó sì jẹ́ lọ́yọ́ sí ni Allahumma ilé ọlọ́run nígbà ọkọ̀ wa pa mí ká látọkọ̀ dín ní ìlera àdá tó fìyà jẹ ní ọlọ́run ẹ̀wọ̀n kan látọkọ̀ dín ní ìlera àdá má fìyà jẹ ní wàlá àkínní ìsẹ́yìn ìfìtà má sì sẹ́mi kù lórí àdánwò ọlọ́run lọ́pàá ní mẹ́tẹ̀ẹ̀tẹ̀ pàmítorí jẹ́ ní lọ́ọ́ jìyà gbẹ̀dẹ̀ apá kò lè tèèyàn náà yára sẹ́mi kù láyé kéde bá rí ìwúrì má jẹ́ wà láyé lẹ́jọ́ máa rí bí mọ́tòtò mi ọ́ rí bí ẹ wọ àdúrà torí ní nílò àwọn abíyà báyìí abíyà tó kéèyàn máa ṣẹnu àwọn àdúrà tó ń tẹ wá dúdú kókó nú torí ẹ abúlé dùn ámà ọjọ́ tí máa sọ àdúrà yìí nígbà tó bá ti tọ̀ wá láàrin sọ̀fà àti márúwà torí ìdílé yìí púpọ̀ àwọn se ṣe káṣe sàn káṣe tọ́wà láàrin méjèèjì àbí Allah subhanahu wa ta'ala kí ó ṣe hajj ọmọrọ ó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa ibi ìlàdúró insha Allah ta'ala wákàtí kàti pé ẹ fààyè lẹ̀ fún ìbéèrè níbi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún insha Allah tọ́ba wà yóò láti tó lè pọ̀ àmọ́ lọ tọ́ba bí ìjọ sátidé àpàdé àbí Allah subhanahu wa ta'ala kọ́ gbà níjọsìn lọ́wọ́ ìtàkà wa kọ́nà ìjábọ̀ ní tí ó ti dé rí akókò kọ́ ìyá lọ́wọ́ إلا أنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك bisimilah alhamdulilah wasalaam wasalaam ala rasulillah ìbéèrè tí àwọn bàbá bèrè ni pé àwọn wo ni wọ́n mọ̀ sí fídíà nínú Ramadan tó jẹ́ pé àwọn òbí gbáwò ni wọ́n mọ̀ bọ́ aláìní ọlọ́ba subhanahu wa ta'ala sàlàyé nípa nínú àlùkò náà nígbà tó nínú àyà àwò náà ọlọ́ni wà á lọ́wọ́ ìdílé èkó náà fìdíyàtọ̀ tọ́hámù mùsùlì fìdíyàtọ̀ tọ́hámù mùsùlì àwọn tí àwọn bá jẹ́ nìyà fún àwọn táwọn jẹ́ nìyà fún wa ní àwọn àwọn bẹ́ẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀ sẹ́ńtì ń gbẹ́ kànga pé ọlọ́ọ̀lá sáré gbẹ́ kànga mọ̀ ń gbẹ́ ní sì jẹun ìmìọ̀lá àwọn ọ̀gbà ń pè ní sẹ́ irú ẹ̀ ni abẹ́ntí fọ́kùtà sáwọn tó ń sọ lọ ọ̀rọ̀ tó sọ nígbà sọ àwẹ̀ kalẹ̀ gbogbo orú àwọn bá ń kó ohun ẹ̀ nígbà kọ́kọ́ sọ àwẹ̀ kalẹ̀ ẹ máa gbà lọ́dún kejì gbogbo orú àwọn bá ń kó bẹ̀ wọ́n kàn ń gbẹ́ kànga kwari tẹ́pẹ́ nígbà tí ọba ṣe wákàtí kan láì bẹ́ẹ̀ bá jẹ bọ́bá jẹ ẹ̀bá kóńgò kẹ̀gẹ́ yóò ti fà ẹ̀yìn fìdíyà ẹ máa bọ́ aláìní nígbà tọ́sẹ̀ bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n náà bá padà sí tẹ̀ ó sì padà sí nẹ́sìkò rẹ̀ pẹ̀lú pé kí ni o fàmà ń ṣe ìdá mi kò mọ̀ ṣáhọ́ fàlẹ̀ sùn lọ́ba ti bá náà yẹ gbà wọn lábẹ́ ẹgbẹ́ àwọn kan wá ń bẹ tó jẹ́ pé àwọn ó sì ṣe fìdíyà àwọn alákọ̀ọ́kọ́ ó ní arúgbó tó ti dàgbà tí ò lókun àti lè gbà àwẹ̀ mọ́ arúgbó tó ti dàgbà tó jẹ́ pé kò lókun àti lè gbà àwẹ̀ mọ́ rárá kò lè trial wọ́n bá trial ó lè di nǹkan mi irú ẹni bẹ́ẹ̀ yóò máa bọ́ aláìní kọ̀ọ̀kan á sọ tí wọ́n máa mú tá a bá ti sọ gbogbo wọn tán ẹlẹ́ẹ̀kejì almaridu ọkọ̀ kátókò lórí arúgbó asòfin náà bá jẹ́ arúgbó ìjọ fún ọmọ bá lànà pé èyí olówà lárúgbó lọ́kì kọ́wá bẹ́ẹ̀ ni ó ti dọ̀dọ̀ padà àjọpọ̀ ẹ̀rọ arúgbó ni náà lọ pàtó ọ̀dọ̀ ní mẹ́sà wọ́n ti di alágbára padà ọ̀pọ̀ síbù bí ẹ̀ máa ti dárúgbà yìí darúgbó lọ fún un torí ìdí ẹni ló jẹ́ pé ó arúgbó tí ò lè gbà àwọ̀ mọ́jẹ̀mú ni ọ ẹ̀ ń kọ́ tó má lè gbà àwọ̀ onídìí kọ́ bọ́ aláìní ẹlẹ́ẹ̀kejì ó ní alọ́rìbù alẹ́bìlà yúrùjà burúkú aláàárẹ̀ táàrẹ̀ ti pé yọ́ gbàdúmà ọlọ́mọ fi rẹ̀ síwá o aláàárẹ̀ táàrẹ̀ ti pé yọ́ gbàdúmà pé lẹ́yìn gaskiya kámọ̀ wulẹ̀ tán ra wa à ń retí jọ́ tí wọ́n náà tọ́ ẹlẹ́mìí gbà ó ọlọ́run gbogbo àwọn tára ní ọlọ́ba ni tí wọ́n lẹ̀ o ẹ̀ ń tà ń tà ọlọ́ba ni tí wọ́n lẹ̀ o mọ́fà rẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wọn náà irú aláàárẹ̀ tá a retí pé yóò gbádùn márùn òun náà ọmọ ògùn ní kò gún ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ọ́ ọ̀gùn àwọn ní òní gbà yóò mọ̀ sí kí ni yóò mọ̀ sí fìdíà tí ọba lè ṣe àwọn ará ilé yóò mọ̀ wọ́n mọ̀ sí ọ̀mìnira wọ́n mọ̀ bá ṣe ó di méjì ẹnì kẹta ó ní aláboyún tọ́já wípé tọ́ba gbáwò ìnira ní ọ̀jẹ̀ fún àbí fọ́mọ inú rẹ̀ méjèèjì la kó jẹ́ pé nínú àwọn afá àtẹ́kùn lọ́tọ̀ọ̀tọ̀ pé tí ọ̀jẹ̀ nira fún tọ́ba jẹ́ pé ní ọ̀jẹ̀ nira fún ni yóò ṣe fi bíyà yóò tún gbáwò padà hmm, ṣùgbọ́n kò sí ẹ̀rí tó pín méjèèjì ọ̀sẹ́ẹ̀rí tó pín pé ọwájọ́ ọmọ rẹ̀ ọ̀sẹ́ẹ̀rí tó pín ó kó papọ̀ ni aláburú tí yóò jẹ́ ìnira fún ọba gba àwẹ̀ táàkùn tó bá fi lé ní pé máa gbà padà lẹ́yìn àwẹ̀ ọba tó yàn wọn yóò fẹ́ kí ni o ọmọ tó ti dánwọ́ ìnira tó mọ́ tún yóò tó kún kí n tó rìnlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé yóò sọ fìdí à gẹ́gẹ́ bí ọ̀rọ̀ afẹ́ abdullah ibn umar abdullah ibn abbas wa mujahid akada àwọn olùmọ̀ kan sọ pọ̀ ní pé àwọn náà lásìkò wọ́n ti wà nípò aláàárẹ̀ yọ ọmọ bọ́ aláìní kọ̀ọ̀kan lójoojúmọ́ aboyún tó ń páyà pé jàǹbá lè ṣẹlẹ̀ sóhun títí àbúrò sì ṣe ọmọ inú yóò ṣe ẹgbọ́n gbé ọmọ náà abẹ́ ẹ̀kọ́ ni ẹ̀yin onímọ̀sẹ̀gùn ṣé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ká sọ pé nígbà tí nǹkan bá ti wá ṣe aboyún àwọn ọmọ inú rẹ̀ nìkan ṣe kò sí òun nǹkan kò sí òun nǹkan jọ ṣe wọ́n pọ̀ ni ṣe àgbẹ̀kọ̀ rọrùn kí nǹkan máa ṣe ọmọ kọ́ máa ṣèyà yọ ọdọ máa ṣe bó láti ṣe yàn náà ó sì kọ́ máa ṣe ọmọ náà torí òun náà máa bọ́ aláìní ẹlẹ́kẹ̀rin ó ní alimọ́dẹ ẹtí ń fọmọ lọ́yàn tí ọ̀wá lè gbà ọ̀ tí ò lè gbà ọ̀ tó bá lè gbà ọ̀ lẹ́yìn àkọ́mọ ìbá kí náà kọ́kọ́ mọ̀ sọ̀bí nígbà tó bá já lẹ́nu ọmú káyẹ̀ ọ̀tọ́ àwọn tó bá mú ọ̀tún já lẹ́nu ọmú ilé ọkọ̀ ló sì wà sẹ̀rẹ̀ fúlàmì ló ní ọ̀nà ọ̀kọ̀ọ̀kọ̀ wọn náà bá dé ọmọ nǹkan ló ti di ọmọ ọdún kan àbọ̀ lọ torí mi ò ti dé iṣẹ́ tó gba ma sí àwọn ọdún mẹ́ẹ̀ẹ́dógún sọ́run ọdún kẹẹ̀ẹ́dógún tó ti gbà wọ̀ kẹ́yìn ọdún tí tó ti wọlé ọkọ̀ báwọn ohun ọ̀rá àwẹ̀ gbà mọ́ kí ni ọmọ ṣe yóò máa gbọ́ ọwọ́ mi lójoojúmọ́ on behalf àwẹ̀ kan tí àwẹ̀ tí kọ̀ kọ̀ gbà yín náà ẹ̀ gbà sọ pé tí kò lágbára tọ́ba lágbára tọ́ kéèyàn gbà lọ́dà o torí pọ́nà bá gbogbo à ń tọ́ súnmù khairul lakum khairul lakum kẹ́ẹ̀gbà wọn ló lóore fún yín téèyàn bá lágbára mọ́ta ààrẹ o mọ́rin bí náà ti sọ ọmọ náà ti tú ọlẹ̀ tọ́ ọba lè gbà ó ló lóore ọlọ́run bá sì ní ọba tó nímọ̀ nípa ẹnì kọ̀ọ̀kan wa ni torí òun lè tẹ́ ọlọ́run kó o lè gbà pàǹtà ní ọ̀run náà ti sọ yẹn lọ́la owó làbúrò ní ẹni láà hmm? ọba tó mímọ̀ ń pa wa lọ́ba wa torí ẹ̀ àwọn tí ó sì fi bí àná àwọn mẹ́rin àwọn tá a wá kalẹ̀ kí wá ní fídíò àti ohun ṣe òun náà ni oúnjẹ tó lè yóò yàn níjókòó ẹ̀ka nínú oúnjẹ tá à ń jẹ lọ́dọ̀ wa tó lè yóò yàn níjókòó ẹ̀ka iná nìyí ó fẹ́ nìyẹn wọ́n lè jẹ́ ẹ̀sìn ni ó sì lè jẹ́ wà nìkan ní ọ̀fun irú ẹni ni mo rò kó kílẹ̀ báyìí ó dẹ̀ lè jọwọ́ oúnjẹ ní ọ̀fẹ́ ni èyí tó burú náà ọba jẹ́ ẹni tí ó gbé ẹni yẹn níjọpọ̀ ẹ̀kan òun lágbèsè fún torí pé alẹ́láṣẹ́ láti ní ìṣúná láti mọ̀ jẹ́ láti mọ̀ jẹ́ láti ní ìlú ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ní gbọ́wọ́ ọ̀rọ̀ fi ra ẹ̀kọ́ ó lè lọ fi ra ẹ̀búrẹ́dì àtẹ̀yìn kápẹ́ ló ń yẹ kó tó mo tíì sí oúnjẹ ìjọpọ̀ ẹ̀kan níbi oúnjẹ ìjọpọ̀ ẹ̀kan wọ́n ní yóò máa ṣe déédéé in tí bá ń bẹ ní àwùjọ tí kálukú bá wà wọ́n ti jákèjì àbá ń gbé saudi ìsìn oúnjẹ ìjọpọ̀ ẹ̀kan tó ti bóyá tẹ́lì yà rè ní ilé ìjẹ́ tẹ́lì yà sí bóyá bí eight hundred naira ní tẹ́lì yà sí ní ọ̀mà yanjú mbẹ̀ wọn tọ́jọ́ pé nígbà wọn tẹ̀ bá ti ní three naira lọ láti bọ́ sọ́dọ̀ ya ẹlẹ́wọ̀n àdírẹ́sì yọ dẹ̀tí lọ́nà tínú tiẹ̀ náà dùn kó tó rántí pé bíbí ìpàǹgọ́dá wọ́n máa jẹ́ láàárọ̀ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ lálẹ́ lórí sàárù àti wọ́n máa jẹ́ sáàrù ó di kí ní irú ẹni bẹ́ẹ̀ oúnjẹ tá fún aláìní ẹni kọ̀ wá sí tó burú nù sẹ̀rí ọ̀hà pé ká máa bọ́ wọn aláìní ìyẹn kọ̀ọ̀kan pé lónìí ó ṣe tò ní tọ́ba tún dọ̀la ó tún ṣe tọ̀la kò sí tó burú ká ní pé mélòó láwẹ̀ náà twenty nine thirty ọkàn lọ sáájú ọdún ọkàn kọ́ àwọn àmọ̀sákì táàtì jọ ní ó fi hàn oúnjẹ táàtì fún wọn ó ti parí ni ṣùgbọ́n ẹ̀kọ́ da àbí pé kí àwọn máa ṣe lọ́kọ̀ọ̀kan bọ̀bí yàrá sẹ́ka kan náà kò sí tó burú mẹ́rin ṣẹ̀yà ìsìlámíyà hmm? ṣùgbọ́n àwọn tó ń gbé jẹ́ sí kọ̀ọ̀kan ni pé kọ̀mọ̀bọ́yà àwọn gbọ́ òun náà wà ní àwọn tí ó rí ìgbẹ̀yìn rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni bọ̀tọ́ bá sí náà yọ ọmọ bọ́ sọ́ńdà àpèlè fún sọ́dà kọ̀ọ̀kan àwọn tí ó bá tó ti ṣe fídíà rẹ̀ lẹ̀ yóò máa jẹ́ sọ́dá kọ̀fù ṣùgbọ́n èyí tí ọ̀dà oníkẹ́yìn ti gbà wẹ kọ́wá náà ní màá ṣe fi díà màá ṣe àwọn bí ní mẹ́ẹ̀ẹ́dógún ti wà lọ́wọ́ nígbà tó bá gbúdọ̀ kí lọ́nà máa kú ọ̀la àbó ọ̀tọ̀ láti ọ̀ parí ń ṣe gbogbo ẹ̀ papọ̀ èyí èyí ọ̀dà torí pé o lè má dìjọ́ àwọn ará alẹ́ sì lè má mọ̀ àwọn tó súnmọ́ ọdún mọ́ gbèsè àwọn ọmọ ọlọ́run rẹ gbèsè sí ní kọ́ ọ́n bà jẹ́ gbèsè èyí ó ṣe ibi àwọn òkú clear ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sẹ́lẹ̀ ẹni tó rìnrìn àjò ni àbẹ́gbọ́gbọ́ ni mere sickness orí kan fọ́ọ̀kan ní àárẹ̀ kékeré kankan ṣe bí ọjọ́ méjì mẹ́ta àbò rìnrìn àjò fàálà ọlọ́ọ̀bá ní kíni o fàáyí gẹ̀tù ní àyẹ́nu kókọ lẹ́gbà lọ́nàgbọ̀n bá lọ àwọn padà san òǹkà ọjọ́ tí wọ́n já wọ́n padà san padà wọ́n lọ́ọ̀ àrùn jazakumullahu khairan ara nǹkan tá a sọ nìyẹn ẹni tó bá jẹ́ pé ó ní àìsàn kan tó jẹ́ pé àìsàn ti ń sèyàn kò lè gba kò lè fakọ́ gbáàwẹ̀ kò lè fakọ́ gbáàwẹ̀ wọn yóò kàn mọ́ tọ́jú àìsàn náà yóò lọ́dọ̀ àwọn tí wọ́n bá tọ́jú ẹ̀ torí pé àwọn tó ọjà tẹ̀nà bá tí wọ́n bá ń bẹ yìí dáadáa rọ́nà ń bọ̀ èyí ó ti èyí ó fẹ́ mọ́ ọ̀rọ̀ lọ́kọ̀ọ́ lójoojúmọ́ àní mo fẹ́ gbà lọ́tọ̀ bó ní ti kà ogun onítòló ẹnà ẹnà mánéjì náà ní o kò sóògùn tẹ́ ẹni lọ every two two hours ẹ sáà mọ̀ nípa ìjẹ nǹkan àbí ọ̀nà máa fi rẹ́ ṣàdánwò fáwa o àdánwò ni o wọ́n tọ́ mọ̀ pé every five minutes ṣe biscuit ṣe sweet ẹ sáà mọ̀ jẹ́ wọ̀lá àdánwò ni torí ẹ̀ tó bá jẹ́ pé èèyàn wá fọ́ọ̀sì inú báwọn àbẹ́rẹ́ àrẹ bá ń sun tán tí ó sì sọ náà bá yọ òun náà mọ̀ bọ́ aláìní

so náà ní máa gbà wẹ̀ ni. ọ̀nà méjì lábà ṣàlàyé ìbéèrè alákọ̀ọ́kọ́ akọ́kọ́ sọ̀rọ̀ ìmọ̀ ìgbàgbọ́ ọgbọ́dọ̀ àti tẹ́kùn àlá ìpayà ọlọ́run gbọ́dọ̀ wà lórí ẹ̀mí wa. kéèyàn rìnrìn àjò ìrìnrìn àjò ọ̀sán jíjá òòrùn dandan nígbà tí ẹni yẹn tó bá ti lè gbà wọ̀ ó lókun lè gbà á ń wà lájò ọ̀wá ń gbà lọ́ọ́ jáwọ̀ jẹun kìí ṣe kò sí inú dandan kọjá pé àkọ́ bá ti lọ ọ̀rìn àjò sáàmà gbáwẹ̀ o à kò sí inú sáàmà gbáwẹ̀ tó bá ti lè gbà nígbà rẹ̀ sọ̀rọ̀ ayé àmì sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́nà ànábí àtàn sàábà lọ sí ìrìn àjò kan sàábà tó pàdé kan nínú abdulabuja ajáde nínú abdulati nasinise ó ní nínú sọ̀rọ̀ àwọn tó gbáwẹ̀ ń bẹ nù wa wọ̀mí náà fi àwọn tí ó gbàwẹ̀ sì ń bẹ nù wa. àwọn táwọn gbá ọ̀rọ̀ àwọn ọ̀rílẹ̀ èfí àwọn tí ó gbà àwọn tí ó sì gbà náà mú ọ̀rílẹ̀ èfí àwọn tí àwọn gbà àwọn arí arákùnrin kan ọgbà àwọn ẹ̀ ni wọ́n wọ́ wọn kò lè rìn mọ́ wọ́n wá wọ́ pé <laughs> kíkiri kò ni ẹlẹ́bi ó kiri kan wọ́n sà mẹ́bàlù kí ló ṣe wọ́n ní sọ ẹ̀ wọ́n gbá ọ̀rẹ́ ni bí ẹ̀jẹ̀ ṣe lágbára pé àníbìnrin láìsà mí nàìjíríà bírí àmsíyàmù fi sàfà kò sínú sẹ́yẹrẹ kò sínú dáadáa kọ́ ọ máa gbà ọ̀rẹ́ lájò nígbà tágbára rí ọ̀rẹ́ ká tágbára rí ọ̀rẹ́ tuntun kò sínú dáadáa bá ń gbà kẹ́kọ̀ọ́ lọ́nà sáà ni látàgbọ́ méjì àbágbọ́ méjì làlàwẹ́ ti ń gbòó lájò wàhálà àgàn wàhálà kan ni wàhálà kọ́kọ́ jẹun kọ̀ rí nǹkan mu látàárọ̀ wàhálà ni sísá ń tì kọ̀lẹ́bẹ̀ kankan sọ̀rọ̀ mọ́ kọ̀lẹ́bẹ̀ kankan sọ̀rọ̀ kọ̀lẹ́dẹ̀ kọ̀lẹ́dẹ̀ sálámà kọ̀lẹ́sẹ̀ kankan yóò gá kọ̀lẹ́ kí kí lásán bá ní fẹ́ àfà ẹ lọ jẹun torí bá dùnà wà bọ́kágbẹ́tẹ̀ ẹ̀ sájò àmì ọlọ́jọ́ àyàfi in nkọ̀sínà alẹ́ yìí lẹ́hàrá àfi ẹgbẹ́ jẹ́ pé abẹ̀rù pé tí ọ̀bá jẹ́ ní next five years ó lè kú kò sí rí àjò tó tọ́ ilé lọ́wọ́ bọ̀tà àwọn yẹn ti gbọ́dẹ́ bíi pé ní ti ń gbọ̀n yẹn títì débi pé tí wọ́n bá tètè rescue ẹ̀ ó lè jásẹ̀ irú ẹni bẹ́ẹ̀ a òun náà ti da láàárín ó ti da ẹ sọ́ọ́ ní gbogbo ẹ̀ ó ní basic principles ẹgbẹ́ bá àwọn principle kan tí wọ́n dé secondary wa primary principles yẹn náà ni wọ́n kọ́kọ́ pa ní àárẹ̀ aláàrẹ̀ dèdè àárẹ̀ ń ṣe táàrin ọ̀bá ṣe ni àìkàgbàwẹ̀ látàárọ̀ dé aago mẹ́ta ò ní sọ ní bọ́sẹ̀ rí ní nǹkan kan tí ń ṣe lára tẹ́lẹ̀ kó tó gbá o ló kó clear irú ẹni àáfò oúnjẹ àtomi rescue tiẹ̀ gbẹ́jú lọ́lájò yóò wọ nǹkan jẹ yóò sì gbà wọ̀ yẹn tán báwo ni sọ bá kún fún wa ah, kò dáadáa irú ẹni tí wọ́n ń lè kó sí pọ̀ náà òun náà ló wọ áàlù rẹ̀ ní sọ́wọ́ wákàtí méjì tí mo fi wá lọ èkó ṣe náà níwà torí ẹ̀ di tí màá dọ̀sán sí tó jẹ́ pé tí ramadan bá lọ náà èkó náà ní ọmọ lọ lójoojúmọ́ o kẹ gbọ́dọ̀ kan bẹ tí ó fi san àwẹ̀ àwọn pé àjọba ọ̀sẹ̀ mẹ́ta ìtì ẹ̀ nílùú èkó rẹ̀ ń lè san àwọn olùgbé oṣù kan gbogbo àwẹ̀ ẹ̀rùn náà ti ń gbà ó di oṣù kan fi gbà ẹ̀rọ àfọ́dí sẹlẹ̀ yóò fẹ́ jẹun torí nǹkan da ni pé kọ́ gbà wọ̀ lórí orí fún yóò wà bẹ́ sábẹ́ abẹ́ àyà tọ́lọ ni pé wà á ń ta súnmù ẹ̀rọ ìdáhùn kẹ́ẹ̀gbà wọ̀ lórí fún náà kó kílẹ̀ pọ̀ mọ́ ara ọ̀rọ̀ àrùn náà alaikum mọ̀ bọ̀ alaikum salam ìṣẹ́jú kan ó kù sẹ́jú kan now ẹni tí ok now kò sóúnjẹ tí ò lè jẹ lóúnjẹ à kò sí tó burú náà tó bá jẹ́ halal tó bá jẹ́ halal ó lè lóúnjẹ jẹ́ ń ta ó lè dọ́nà fúnra rẹ̀ tó bá jẹ́ halal ó rà kọjá písà ní sóúnjẹ ẹni tí jọ fẹ́ra wọn ní ó ní ẹran jọ lọ́dọ̀ rẹ̀ torí tó lásìkò yẹn wọn àsìkò yẹn ẹni tó jẹ́ ẹran gbọ́ ntí òye wọn bẹ̀rẹ̀ yẹra nǹkan yẹra nǹkan jíjẹ àbí lílò kò ní ṣáàtù Islam àbí kò sí Islam bẹ́ẹ̀ kò sí ṣáàtù yẹn nu ṣáàtù àfi máa ta nǹkan ra nǹkan fúnra wa èmi nù ẹlẹ́ẹ̀kejì kò sẹ́wùtù afẹ́rẹ́ ẹni àfẹ́rẹ́ ẹni ń bẹ kò sí ń bẹ nípa tó ti jẹ́ halal tó jọ náà halal ní ti olówó tẹ̀fẹ́ bí ara ìyàwó èèyàn tí àti fẹ́ rí ni o wọ́n yẹra ọlá nígbà tí wọ́n mọ̀ kan ní o ó lè rán jẹ́ náà ó sì lọ́jọ́ kò sí mẹ́rin kankan kò sí tọ́ta kò ní ṣẹlẹ̀ Nàìjíríà kò sí tọ́ta kò bá kò sí ọ̀nà kankan tí ó gbà tí ọ̀gbà wọlé kọ́ra ó sì lọ́jọ́ yẹ rẹ̀ mo kò kílẹ̀ ìgbé ètò burú jù ó ní pé obìnrin tí èsè ìyàwó èèyàn tí ẹ̀ tí ìdìyàwó èèyàn hmm, kí àwọn a máa fi ṣe kí àwọn máa ṣe bọ̀ kọ́ máa ṣe bọ̀ ìsìn ìyànà ọlọ́wọ́ bọ̀ kọ́ máa ṣe bọ̀ ìsìn òní ọ̀wà àgbà yà àjókòó lé àfa kò sákìlù nìka o wọn ẹ̀ fẹ́ ra wọn o zìnà ó zìnà lọkùnrin yẹn lónìí à ẹ̀ sọ lè dáná àwọ̀ fún mi lọ́fẹ̀ẹ́ náà pátákó dáná àwọ̀ fún lọ́fẹ̀ẹ́ náà lé wọn kẹ́ sákìlù nìka kó sì máa kọ́kọ́ lé rẹ̀ bọ́ọ̀ bá tẹ̀ tí ṣe òdì mọ́ lọ́sàn ó sì àbí pé à ah, my girlfriend dì mí kí jẹ́ girlfriend kò sí ti jẹ́ bẹ̀rẹ̀ islam kó tẹ̀ jẹ́ kó ń jẹ́ tẹ́ni bá jẹ náà aláàlú ni o chocolate kì í ṣe kó jẹ́ kó mìíràn bá ti haram ní aláàlú náà ni o ṣùgbọ́n process yẹn ní problem mo kò clear ọlọ́ àlọ́ ọjọ́ ti lọ. náà náà. àní wáhùn àní amúkọ ẹrù rẹ wọ́sẹ̀ olókè àwọn ẹrù àní ọ̀rọ̀ kọjá kéèyàn ní gẹ́fẹ̀ Islam ń takò tó ọba tí lóbi gọ́fẹ̀ ọba àwọn fámìlì rẹ̀ kó o ti fẹ́ aláàzẹ wọn girlfriend boyfriend àmì girlfriend tí wọ́n fẹ́ra wọn mọ́ boyfriend bá pé wọ́n ti lọ àwọn bàjẹ́ ọ̀tàpára wọn ti ní àmọ́ sábà ń sísà àwọn ọlọ́kọ́ wọn ló kórè àwọn pé torí báwọn wọn sábà lùs girlfriend boyfriend kò sí ní Islam á zina ẹ kọ́ para yín tì kọ́ bá bọ́ fẹ́ wá sẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ kọ́ fẹ́ ó lè jẹ́nu ọmọ náà lọ́dọ̀ kò sí àdéhùn haram ní àfẹ́ ọmọ ọmọ náà kò sí haram kankan bẹ̀ ọ̀wá fẹ́ mọ́ ọ́nà ó sì nínú sí aláàmọ́ dàbí ìlọ́dọ̀ lọ́jọ́ ti lọ àti lé ìṣẹ́jú mẹ́ta ọ̀ká fi sọ abẹ́ ọmọ bàbá àkọsọ ọdún ókè ọ̀la friday jọ sátidé inṣàlá أقول قولي هذا وأستغفر الله لي ولكم والسلام عليكم ورحمة الله وبركاته. جزاكم الله الشيخ ابراهيم حياكم الله شكرا الحمد لله Thank you. Aracı kaç?

bọ́ọ̀ ní sọ́nà ọ̀sẹ̀ ló ṣe bó ti ṣe bó ti ṣe mọ́tò mo ṣe ẹ̀rọ mo fẹ́ ká jọ lọ. àìfọ́ ni o láti sọ ìyẹn ní ìgbà ní àgọ́. mo ti ti ẹ̀kú mọ́ ṣe mo nílò ní àdúrà dàrọ̀ ẹ̀kú àkókò ẹ̀kú àkókò. o ní pọ́ùn ní tẹ́lẹ̀ Allô, Bruno, você sabe? parí ọ̀la.

bóyá ẹrin àwọn afẹ́ òun náà lójú tí nǹkan ń fi wọnú lọ ọ́ ó jẹ́ pé kí ni ìtààmú eh, lọ yìí òun ò látọ́ ẹ̀mí sí ni ó nìkan tó bá rí mọ́tò òun ò fi mọ ìṣe àwọn ní ìṣàlọ́ ṣẹ́gun bọ́ọ̀lù Assalamu alaikum. Aba Mu'ad. Yes, because it was 2015. required award from all from that company. It was decided to go to the náà kì í ṣe bẹ́ẹ̀ mo ní nǹkan kan tó tó jẹ́ kẹ́ bíjì láti 不冷不热，哎，对不？哦，不热不 Akwai alaafin ne. Awa ta yi ta wani. Allah ya kawo mo lọ karim láti ní unifemga unifemga karim lamaka ẹ á ka ìtànkà lọ wájú sí àná that was saturday abi that would be sawa mọ́tò wa ni. ah that's very good congratulations. madam ah, asudani. Ah, ah, kí n bẹ lọ́wọ́ wọn. mo lọ ọbẹ̀ ibi ẹ̀ wọ́n ń sìn ní bí ẹlẹ́sẹ̀ lè wọ́n ń sìn ní Mana mota alhamdulillah masha Allah ga wancan kwali abu na sata insha Allah an ba yin zan zan sata ke su kuma assalamu alaikum wa rahmatullahi ilé ajọ àtàkùn ẹ̀kọ́ ẹ̀ àmọ̀ àmọ̀ sọ ilé nínà ilé àgòrò àgòrò ṣe. Thank you. singa kamori fo na zibaga baga ah okay dago eh ma dun bi on se